ọmọ tí wàá di ọ̀pọ̀lọ́ àwọn mọ́tò ni mo jẹ́ fẹ́ lẹ́gùn sí ẹ̀ mo ti jẹ́ ìjà òjijì wọ́n mú ajagbọ́jà lọ́wọ́ ni. ọjà òjijì ni ọjà òjijì ni. ha yé ọtí pààyàn. dúró bẹ̀ o ò lè lọ níbo o fẹ́ bàtúkọ̀ jẹ fún wa ni. ó pààyàn ó fẹ́ sá lọ ó fẹ́ dọ́rọ̀ sí wa lọ́rùn ládùúgbò yìí kò pọ́sibú o lè sá lọ. mi ò pààyàn mo ni mo ti pààyàn. ọjọ́ òkè bẹ́ẹ̀ ṣe bá wá ń dáràn sí wa ládùúgbò ní àbí tọ́lọ́pàá máa fi dé má gbin tó bá gbin máa ná ẹ bàjẹ́ ara ń kọ́ àwọn boys o mo ní òkúlẹ̀. sọ àpàyàn ni ẹ òkè wá fi ṣe ní yàrá lògùn gbé àdúgbò. ẹ lọ ẹ jọ ẹ. arábìnrin faramọ́lá both your own and the prosecuting láti ọ̀dọ̀ ìjọba nítorí gẹ́gẹ́ bí ẹ̀rí tó wà níwájú ilé ẹjọ́ yìí it has been established beyond reasonable doubt that you did not only provoked the victim you equally went after her even when she tried to run away from you kó tó di pé ó lọ́bẹ̀ tó fi di olóògbé èyí tí ó lòdì sí òfin orílẹ̀-èdè wa contrary to the criminal code section four paragraph two subsection h of nineteen ninety nine as amended ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. ìdájọ́ mi nìyí. You are hereby sentenced to death by hanging until you are pronounced dead. Arise. Arábìnrin Faramọ́lá, ó mà ṣe o. Níwọ̀n ìgbà tí ìwé mímọ́ ti sọ pé kò sí ìdáríjì nínú sàárè. Síbẹ̀síbẹ̀, ìwé mímọ́ sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Àgbàládùúrà pé kí olúwa kí ó dárí ẹ̀ṣẹ̀ yín jì kí ó má ṣe fi ẹ̀ṣẹ̀ yín bí yín kó bá lè ṣeé ṣe fún èmi àti ẹ̀yin kí a lè ríra ní ọjọ́ àjíǹde. ṣùgbọ́n títí di ìgbà yẹn kí olúwa kí ó dárí jì yín lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín. Nalowa mbe. Ẹ à ń bọ̀ o, à ń bọ̀. e, ẹ mọ̀ pé ìrìn àgbàlagbà yàbọ̀. Ń bọ̀. Ẹ dákun ẹ má bínú, à ń bọ̀. Ẹ ẹ <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ẹ̀yin ni mo ẹ̀yìn ń sáré sí nǹkan níbi ẹ̀yìnkùnlé ń bẹ̀rẹ̀ ni ìrìn oh, mi ò sì wá yà bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ má bínú ẹ má bínú. ṣé mo bọ́ rẹ̀ mi lé. <laughs> ẹ wo ẹ̀yin gan ni wọ́n yẹ wọ́n máa pè ní lámọ̀ọ́rìn tọ́mọ̀ọ́rìn ẹ bá wọn lé ẹ pẹ̀lẹ́. all right tí bá ti lọ màá rí yín. kò sí wàhálà <laughs> ó ti ń di gbogbo ìgbà bẹ́yìn tí ń ṣe nu ẹ̀ka ìláyé. all right sir. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ bẹ́ẹ̀ ti Ah. jàlàjàlà ìlú títóbi rẹ̀ ọlọ́run o títóbi rẹ̀ ọlọ́run o ah, ah. ọ̀rọ̀ wa dàbí ẹ̀mí tí ò ní dọ̀la tí ń dòṣù mẹ́fà àmọ́ ti farayọ́lá yìí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o kò sí ní tọ́lọ́run ò lè ṣe mọ́ mọ́ nìdájú nítorí pé ńgbà tí ọrẹ ànábì àyùbá títí títí títí tí gbogbo èèyàn gan rò pé yóò kú ọlọ́run gbébi tí ṣe dé ẹ bẹ́ẹ̀ ni ọba oníṣẹ́ àrà lọ́lọ́run èmi sì mọ̀ pé yóò ṣe dáadáa lórí ọ̀rọ̀ farayọ́lá yìí èrè hmm. lọ́lọ́run ṣe kì í ṣèkà ìrọ̀lù ní ṣe o ọ̀rọ̀ farayọ́lá ó já sí rẹ̀ ni. Eh? Hmm. ọ̀rẹ́ mi bọ́ọ̀sì kí ló dé tó rọ àlàyé fún nígbà tó jẹ́ pé ìwà tí ẹ̀jọ̀ wà pọ̀ lánàá. wọ́n èmi kàn decide pé kí n kọ́kọ́ fi tọ́lọ́run síwájú ni as a matter of fact nítorí love tó wà láàrin mi àti ẹni mi ìbá ti dá lọ sọ́dọ̀ pásítọ̀ fúnra mi láì jẹ́ kí ọ̀gbọ́n fúnra yẹn mọ̀ ń pa ẹ̀. Ah, orí sọnà because ọ̀pọ̀lọpọ̀ aláǹgbà ló dànù délẹ̀ àmọ́ ilé ìtinú ràn nínú wọn ọlọ́run má jẹ́ ká lọ fọ̀rọ̀ lẹ́ni tó máa ṣì wá lọ́nà. Mm, ah. ó tọ́lọ sọ náà but um, ríìsì tèmi fi sọ fún káyọ̀wá kọ́ yẹn o <laughs> mo kàn mọ́wọ́ máa sọ fún ni because mo mọ̀ pé tí n bá sọ fún bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ló máa gbé sáyà bó dẹ̀ ṣe wà yẹn àìsàn ọkùnrin ilé lọ́sẹ̀ ń pè lọ́kùnrin o obìnrin dájú lọ ó ti máa ń bẹ̀rù jù. <laughs> <laughs> ọ̀rẹ́ mi ó ga o ò ṣàfẹ́ fà wá sílẹ̀ sí ìyá ń dágbé báyìí. Hmm? ẹ gbà mí ẹ ṣe mo ní kó má lọ́pọ̀ tiẹ̀ ni. kò sígbà tèmi náà ní lọ́kàn àgbà tí ò ṣe pọ́n forí mi rún mú tá a fi ń bá fi lọ́kàn ọmọ náà gbọ́dọ̀ ní tiẹ̀. wọ́n ló mọ̀ mm-hmm. wo ìgbà la ń lọ sọ́dọ̀ pásítọ̀ jọ. Mm, ṣé kàfíṣà rọra. perfect ẹ ṣe kankan. ok wá ògbìnrin tó gbélé kò bá mi ebi ń pa mí ṣáàrọ̀ kò jẹ́ máa dànù ṣe bó jẹ́ wàṣà. Ah. kí àlàáfíà ọlọ́run kí ó máa bá wa gbé sista Farayọlá ó dàbẹ́ ni wípé ìrìn àjò ni àlá tẹ sọ pé ẹ láì ló ń tọ́ka sí fún yín. ní iwájú ọlọ́run ọba ẹ̀rí tí a kò gbọ́dọ̀ purọ́ ègbé ni fún ẹni tí a ò fi rán tó jíṣẹ́ ìbùkún ni fún ẹni tí a fi rán tó sì jẹ́ àlá tí ẹ sọ pé ẹlá ó ń tọ́ka sí wípé ẹ ní ìrìn àjò kan tí ẹ máa rìn ní ọjọ́ àárọ̀ yìí kí ọjọ́ ọ̀sán àti alẹ́ yín kó bá a lè dá ìrìn àjò tí a wá ń sọ yìí ẹ ní láti rìn nítorí pé pẹ̀lú ẹkún òun ìpayín kékeré lẹ fi máa rìn àmọ́ nínú ọ̀la nínú òfin ọmọ pàǹdọ̀rọ̀ apàdàdàgbà àwa fẹ́ bẹ̀ wípé kí ẹ rọ́jú rìn ní òwúrọ̀ ọjọ́ yín kí ọ̀sán àti alẹ́ yín kí ó bá lè dá àlàáfíà fún ọmọ ọlọ́run. àmín ọ̀rẹ́ mi ṣòrí níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí á bẹ́tà kó tètè cancel trip tó fẹ́ lọ fún ẹ because ìrìn àjò ilé tó ń sọ wípé ẹ ó máa mú ẹkún dání ó máa mú kinní kan dání yìí ṣé o mọ̀ pé already èmi náà ti ṣàlàyé fún ẹ pé gbogbo ibi tó fẹ́ lọ yẹn ó ti pọ̀ jù sọ́wọ́ kan náà olóhùn lọ amẹ́ríkà náà wà á ta amẹ́ríkà dé canada tó bá kúrò canada ó tún fẹ́ lọ sí italy nítorí pé ó lọ ṣe shopping kí ló lè tó yìí ah abẹ́sà kò tètè cancel ẹ̀ ọlọ́run ní jẹ́ karógun ẹ̀ sista wa. sa. Hmm. òwe ni bíbélì fi ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run sì máa ń bá ọlọ́gbọ́n àti onílàákàyè wí ìrìn àjò tí a sọ pé àlá tí wọ́n láyè tàpá sí kì ṣe ìrìn àjò Amẹ́ríkà kì ṣe ti Italy bẹ́ẹ̀ ni kì ṣe ti United Kingdom ìrìn àjò náà ó ní í ṣe pẹ̀lú èèyàn méjì gẹ́gẹ́ bí mo ṣe sọ. So débi pé a ná wọn ní oògùn ṣùgbọ́n ó máa dára púpọ̀ tí wọ́n bá lè gbìyànjú kí wọ́n ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kí wọ́n fi rin ìrìn náà ní ọjọ́ àárọ̀ kí ọ̀sán àti alẹ́ wọn kó bàa lè sùn wọn gẹ́gẹ́ bí mo ṣe rí. ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti ọlọ́run wa. jésù a fi àsìkò yìí fa àwọn ọmọ rẹ lé ọ lọ́wọ́. kọrí okun adélé arìnrìnàjò la jẹ́ gbogbo ọ̀la níbi. wo ọ̀rẹ́ mi lọ́jọ́ ìgbéyàwó wa ti bọ̀dá káyọ̀wálé kele mi lá pọ̀ jù hmm. kódà wọn àwọn òpó olóòrẹ́ kan tó ń jábẹ́bì. tó bá dìgbà yìí tó bá dìgbà yìí. Ah, ah, ah, ọ̀dà káyọ̀wálé ò kì í ṣọmọ àlè o ọkọ rẹ kọ́ rẹ̀. ọkọ ọkọ mi náà ni káyọ̀wálé mi olówó orí mi nìkan ṣoṣo. Ah, ah! ọ̀gá òun ló wá ń kọkọrẹ tó rí mi adẹ̀sí máa wú. àkọlé tó bá ń. Ah, ọkọ wa ọkọ wa ẹkọ ọjọ́ mẹ́ta. abẹbí abẹbí eh, wọn kò wá dì mọ ọkọ rẹ lọgbàdàn. abẹbí ee ee ee kófẹlá. Abebi, what's wrong with you? Kí ló dé òun ṣe bẹ́ẹ̀? Ah, nothing sàn mi mi o. Nǹkan kan sàn mi mi o. Mo ní pé kí ìyàwó yín kó wá dì mọ́ yín nù. Abebi, irú eré kéré ló ń ṣe yẹn náà? Kí ló ń ṣe ẹ̀? O tẹ̀lé pa àlejò alẹ́gbẹ́ mi ni. Àlejò <laughs> ẹ rárá mọ. Kó fọlá báwo ni? Mọ́mí nǹkan. Àlàáfíà wà lọ́gbẹ̀ẹ́ okùn sí i. Lọ́gbẹ̀ẹ́ okùn wá. Ẹ wá wá stop Abebi. Stop. Kó come come. Kó fọlá wa báwo ni. ojú àsì máa sọ torí kí náà kọ akọ ni. Kúfọlá ọ̀rọ̀ táwọn mọ́ mi sọ yẹn kò ń ṣọ̀rọ̀ gidi o kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o àbúrò mi ní ẹ̀nà o babe um, àbúrò mi làwọn méjèèjì ọmọ rẹ mọ́ mi ní ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni Àbẹ̀bí lórúkọ ẹ̀ oh, àlejò mi ní sí Àbẹ̀bí gbogbo nǹkan tí wọ́n sọ yẹn kò lè possible now èmi àti ẹ̀ ò lè fẹ́ra wa àbúrò mi ní now in fact ìyàwó tí mo fẹ́ fẹ́ àfẹ́sọ́nà mi mo mú wálé. Ah, ah, bọ̀dà káyọ̀ àwàdà yín pọ̀ ọ̀hún dáàtà sí máa ṣọ in fact kèlè mi báyìí orí wáyà ló dé. <laughs> ṣé nǹkan ṣe abẹ́bí are you high on some cheap drugs? kí ló ń ṣe ẹ̀ náà. kí ni ìjẹba àwọn. mo ní ṣé òun nǹkan ni ṣó ti yóò ni kúfọ́lá iṣẹ́ ìwé ló nǹkan yẹn náà. àtẹ́lọ̀ ah, nù ká máa gaṣọ ká máa gé gbogbo rẹ̀ ni. abẹ́bí eh. tó bá ti parí iṣẹ́ télò ẹ̀ tó fẹ́ ṣe graduation um, freedom wà á lo gèlè yẹn bẹ ṣé ti gbọ́. ọ̀hún ó máa ṣe freedom bẹ̀rẹ̀ sọ yẹn àmọ́ aṣọ mi gèlè mi làá mú eléyìí tọjọ́ ìgbéyàwó yìí ni wọ́n mọ̀ pé ọ̀rẹ́ mi lọ́rẹ́ kan tó tó tó. abẹ́bí ẹjọ́ ti pa ẹ́ ẹjọ́ pa ẹ́ ẹ wò ní gbogbo àbáwá yìí ó mọ̀ pé mo mọ̀rọ̀ ń sọ kódà tá a bá fẹ́ ṣe carnival bí kíní pàtà máa ń ṣe ládùúgbò wa dé lọ́dọọdún wọ́n fẹ́ fún mi ní ìwúrí. mo ń lọ sí nǹkan tí mo bá yín rà bọ̀ máa fi ránṣẹ́ sí iṣẹ́ ti gbọ́. bọ̀dá káyọ̀ bọ̀dá káyọ̀ ìyàwó bọ̀dá káyọ̀ ẹ má yìí lọ ọkọ rẹ mi. nítorí mi ọ̀run ṣí. ọ̀rẹ́ mi má má sùn. nítorí ayé mi ọ̀tọ̀ ń ṣe yẹn àwàdà ni o àwàdà ni o wọ́n kọ̀ fún mi. ara ayé ni àbírò ta ló lè gbà kan bọ́ lọ́wọ́ mi hmm. wo ọ̀rẹ́ kò sí ẹ̀dá lè yìí náà tó lè sọ wípé kí ọmọ tèmi kó má fẹ́ kú fáyọ̀ ọmọ ẹ̀. Hmm. wọ́n má fi nù mí mo mọ̀ jẹ má fi nù mí mo mọ̀ jẹ ah. bẹ́ẹ̀ ni èmi tó méwúrẹ́ lọ rèé sáré títí títí lọ rèé fọrùn gbọ̀bẹ́nu èmi sì ṣèwúrẹ́ èèyàn ni mí sì mọ wò kún fọlá ọmọ mi kì í sì ṣe pé ó di létí tàbó irọ́ lápá. ọlọ́run ò tiẹ̀ jẹ́ kò tiẹ̀ rọ lẹ́sẹ̀ bó ti wù kó kéré mọ́ ẹ̀ ń bá déhùn ọ̀rẹ́ lèmi ń tẹ̀lé. bẹ́ẹ̀ni. ẹ àmọ́ wá gbọ́ ọ̀rẹ́ mi bí dídúró tọmọ mi lọ dúró bá ilé já sásán ó rí pípọ̀ ojú mi o. ó lọ tún gbogbo yẹn dànù ọjà rẹ tún dànù tí a ọjà rẹ wò gbọ́ èmi ò lè mọmọ rẹ kí n wá ní mi ò mọmọ rẹ mọ́ máa lọ́lé lọ sí mi ọ̀rẹ́ sí mi hmm. wọ́n filẹ̀ sọyìn ń ní odò adánijáre sórí wà á gbélé gbọ́ mo mọ̀ páwọn olófòfò àdúgbò eh. wọn á wá wí fún un kò burú ṣé o ti gbọ́ ah, ìwọ ọmọ rèlé ọmọ ah. rèlé ń tiẹ̀. Ah. ọkọ ọmọ mi nù. káyọ̀kọ̀ yìí. òun náà ni. ẹ̀ẹ́dẹ̀ tàbá péré àparò àjàkù. bẹ́ẹ̀ ni o. <laughs> ọkọ mi. nǹkan ti ń sẹnu rẹ bọ̀ ní. àbúrò inú mi ti ẹ̀dùn pé mo bá a. káyọ̀ wálé mi. mọ́mí tó fọlá mọ́mí àwọn èèyàn Mami. Hey, hey, hey. Relax, okay? I love you. More than anything in the world, I love you. Come on. I love you. Ìwọ ni, okay? Are you sure? I am very sure. Àdúgbò tí mo dàgbà sí ni, màá mú ìṣeré jáde life. Come on. Come on. Kayo. Mami bàtà làwọn. mami ẹ ẹ ṣe jẹ́ kó jókòó náà. o ní. kó jókòó náà àlejò. títa ní jókòó mo títa làwọn jàre. mami ìyàwó àfẹ́sọ́nà tí mo fẹ́ fẹ́ onímọ̀ ní kí n mú amọ̀ yìí. ìyàwó àfẹ́sọ́nà. bẹ́ẹ̀ ni kí ni kí ló dé àárẹ̀ mú ẹ̀yìn ẹ èmi ló ṣẹlẹ̀. wọ́n kì í ni ma, kí ni. Ah! olúwa o máa yí máa yí máa yí máa yí máa yí máa yí. Ah, ó ti ẹ̀ dáa báwọn. káyọ̀. màmí ìwọ gbé kíní burúkú ẹlẹ́sẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwà bá mi nínú ilé ọkọ tèmi ilé mi. mami please. ah wá o. Wow ilé ọkọ tèmi bí báyìí o ti bímọ bẹ ìyẹn ìwọ ìwọ wá gbé kinní burúkú wọn sọ̀rọ̀. mami no no mami mami mami please ẹ má ṣe ní tẹ́ ẹ ṣe yìí wàá láyé tẹ́ ẹ sọ́nà ẹ gẹ̀ẹ́dù ẹ lọ. adarada. mami ilé tẹ́ ẹ ṣe mi ò láìkẹ́ o. káyọ̀. mo mọ mọ ọmọ rẹ. má jẹ́ kí n gbàgbé bàtà iṣẹ́ lójú mean I don't like it. This is not fair. Ọmọ tí mo mú wá kó wá mọ̀ yẹn kò dáa kó bẹ́ẹ̀ ṣe. Kó wá mọ ta ni. Kó wá mọ ta ni. Olè. Olè. Ah! Irú èèwọ̀ lèyí. Ah! Ọbẹ̀ dùn tán. Ọlọ́run lẹ́nu. Kí ni Ayé òṣì, ayé ìka, tàmí gbé. irú ayé wo lè yí o. please má kí ẹ look at me inú tèmi ló dùn bí mọ́mí ṣe ṣe nǹkan tó ń ṣe sí ẹ reason tó ń ṣe ṣe gan-an èmi náà ti mọ̀ but please stop crying look at me it breaks my heart when I see you cry like this honey please ọmọ nǹkan you stay in the car. You wait in the car for me, then I'll go in there and talk to her. Má a reason tó ṣe ṣe But please, I love you. Honey, please, don't cry. Yeah, I joke on the motor, okay? Please, come. Please. place. Hey, I love you. kìíní rádaràda wọn. mami o lè fẹ́ o. mami iṣẹ́ ti mo mọ yẹn bì kọ́ ni. Ah ah. dé gan. ṣé ìbí kọ́ tẹ́lẹ̀ ni. kí ni ìpàdé wèrè àtàsíwín. wá o gbọ́ tèmi o wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ ah, ah, ah. kì í tààrọ̀ ṣe pin. kì Ah. ṣe kí ni burúkú ta kò lọ́nà yẹn abóhùn kan. kò jọ mo ní ò lè fẹ́ ò lè fẹ́ torí àwọn àgbà bọ̀wọ̀ wọ́n ní ojú àgbà tó jìn kò déédéé jìn o ó ní nǹkan tí ojú ẹ ti rí bẹ́ẹ̀ ni. Oh, màmí ẹ ti ń tòjòrò bọ̀rọ̀ yìí o ẹ ń sọ fún mi pé mi ò lè fẹ́ yan mi ò lè ẹ dẹ̀ sọ reason fún mi tí mi ò ṣe lè fẹ́ eléyìí tẹ́ ń ṣe fún mi ẹ má yẹ kí n tàpá sọ́run mi tẹ́ bá yóò dáa ẹ ṣe ṣàlàyé díẹ̀ fún mi tí ò fi sùn wọ̀n ẹ ṣáà kí n ṣàrínú ròde olùmọ̀ràn ọkàn màmí ẹ̀yin àgbà ṣáà sọ pé ojúkọ́ la fi ń màtẹ̀ ojúkọ́ la fi ń mọbẹ̀ tó bá dùn. ìyẹn òwe àtijọ́ òwe àtijọ́ nìyẹn bẹ́ẹ̀ ni àá wo bílé bá sán ni àwọ̀ là ń wò ó ṣé kínníkínní rádaràda tó dàbí àgbálùmọ̀ sálámà yẹn ṣé ìyẹn ìyẹn ló fẹ́ gbé wá ká mi mọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ kò jọ kò lè ṣeé ṣe ọmọ tí ò lè bí nǹkan re. màámi ṣẹ́yìn lọ́lọ́run ni ẹ dẹ́ ń sọ̀rọ̀ bí ọlọ́run. màámi. kí ni. ọmọbìnrin tí mo mú wálé yẹn ni màá fẹ́ ò lè fẹ́ kò jọ ò lè fẹ́ èmi ti fẹ́ obìnrin ọmọ tó bí nílé rẹ tó ń tọ́ mo ti fẹ́lẹ̀ díẹ̀ ní bẹ́ẹ̀ ni. ó ti yé mi dáadáa ń sìn mami ọ̀rọ̀ yín ti yé mi dáadáa mami. kẹ́nu ẹ sọ fún wèrè tẹ fẹ́ pamọ́ yẹn ẹ sọ pé èmi káyọ̀wálé ò ní fẹ́ mi ò ní fẹ́ ọmọbìnrin tó wà ń tatẹ́yìn ò láìkì ẹ̀ ò ní máa fẹ́ ẹ ìwọ tó fọ ránṣẹ́ sí i. káyọ̀ káyọ̀ káyọ̀ wọlé kò burú. rántí <laughs> mi kò burú. bàbá rántí mi. sista Farayola ó dàbí ni pé ìrìn àjò ta wish òun ló fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn tí mo gbọ́ lẹ́nu yín ìrìn àjò yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí o ọlọ́run á fún yín rìn mo dẹ̀ ń tẹnumọ́ fún yín wípé tẹ́ ẹ bá fi màjèsí rin ìrìn yìí á jẹ́ kí ọjọ́ alẹ́ yín kó sunwọ̀n ni. sista Farayọlá ṣe wá rí èṣù tí ń múni wẹ̀yìn téèyàn fi ń di ọ̀wọ́n yọ eléyìí tó dé bá aya lot kò ní dé bá yín ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà. ọ̀run ṣí nítorí mi. abẹ́kẹ́ abẹ́kẹ́ ọkọ ọmọ Jésù ó máa jí fọjọ́ gbogbo dára bí ẹgbẹ́ kí ló ń ṣe ọ́ tó ń sunkún gbà tí ò sí tó ń pa òun gbé kí ló dé kí ló dé tẹ́rù ń bọ̀ ń bi tẹ́rù ò ti sí àbẹ̀kẹ́ mo ní o fọkàn rẹ balẹ̀ iná ilé ẹranko rẹ̀ ó ń padà bọ̀ wá yá gbẹ̀yìn fọkàn rẹ balẹ̀. Eh? ńgbà tí ìṣe èdì ńgbà tí ìyá rẹ̀ gan sì fẹ́ fi póòmù gàrí. màámi màámi kò sí nǹkan kò sí nǹkan filemọ́lẹ́mọ̀ ń pupẹ́ kí kò sí ṣòro kò sí ṣòro apọ́mítà mi ò mọ lómi láàmú eh, mo ti sọ sọ sọ mo kéékèèké mo yán yán yán ẹni ibi tẹ bá ti tẹ̀sí ni kí n tẹ̀sí òun bá ti ṣe ni kí n ṣe ṣé ibi tá a jọ wá tẹ̀sí rè. abẹ́kẹ́ abẹ́kẹ́ ẹ̀ńbí lè gbẹ́dúgbẹ́dú báyìí ní kórè wọ̀ wọ̀ wọ̀ ọmọ ń wọ̀ sí i mo ní o fọkàn rẹ balẹ̀ sì mọ́ wo ó dá mi lójú pé ibẹ̀ dáa ibẹ̀ ó sàn án ah. kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ ọkọ mi. Abẹ́kẹ́ o ti ato o tó gẹ o mo sunkún mọ́ ah, ẹkún àsunjù ń fa nǹkan míì sára o ó ti tó ṣọgbọ́n ó yá fi lè bá wọn ó kárí ọkọ o ó yá gbéra ńlẹ̀ kó gbéra sàn kó wọlé lọ ọjà alẹ́ ti tó lọ kó rí bá ń gbé gbárí sàn ṣùgbọ́n mo ní ó tó gẹ́ẹ́ ó ti tó. bí bàtà bá rúru láròjó ṣetán tó fẹ́ yà á ah! ṣé ìṣe pé nǹkan mi ń bọ́rọ̀ bọ̀ báyìí. kí what. Hmm, ṣáà máa nìṣó. mo I have something big I wanna show you. Okay. But you will have to do the guess, see? Mm. So here, I have an envelope. Something is enclosed inside. Mo fẹ́ kó guess nǹkan tó Da da da da da da da da. Babe, babe, babe. See, I can't think of anything. I can't guess anything. Tell me what is in there. Come on. Only try now. At least try. Oh, don't try. Wait, what's wrong with you these days? Kí ló ṣe? Oh, new coming to for year, Afemi nìkan. Eh, mo fẹ́ i want to cook you dinner ah, i want to get you on this Oh, ní nǹkan mi tó rò tó bá má rò èmi nìkan guess try. Just sọ me kilo. kí more important than that. Okay. mo ní sọ fún ẹ wàá fojú ara ẹ rí tó bá dẹ̀ ti wá rí tán a máa ṣe kínní. what is kínní. kínní na. kínní or kínní even without me seeing you do the kínní do it upstairs do it downstairs everywhere kínní kínní. Just know that you're owing me kini. That is the sample for our wedding invite. Wọ́n ṣe deliver láàárọ̀ ni so I want you to say it. Ká lè sọ nǹkan mi tàbí máa fi kún. Darling. Yes. Mo fi pé o máa jẹ́ ká kọ́kọ́ sort out ọ̀rọ̀ mọ́ sí kó tó di gbàgbérù gbèsè báyìí. This is a good thing to do but you're doing it at the wrong time. No, no, no. Mo ṣe fẹ́ nìyẹn. This is what I want. I know. It is what I want too. But not now. Only no. Ìgbà tí mọ́mí láwọn support a eh, relationship wa. Ẹlòmíì máa ṣàyè wọn your wedding. Don't talk like that. That is wrong. Sori, àwa la mọ bá ṣe máa No, only no. This is what I want. I love you. And I want to spend the rest of my life with you. I love you too. Me, Nijek, anything, stop. But this is wrong. No, it is not. I love you. I love you too, baby. Eh, bikini the kidney now. <laughs> What's kidney? The kidney now. Oh, no. the kidney, yeah. Èèwọ̀ òrìṣà. Ta ló fẹ́ fi wékéwé jẹ ìjòyè lẹ́yìn àkókò? Hmm. Tí ẹ̀gbọ́n náà, ṣé wọ́n máa ń ṣe òòṣà kí làbàlàbà mọ́ wọ́n sí ni dáhùn ọmọ tèmi ọmọ tèmi ṣe ìgbéyàwó mi ò sì mọ̀ sí èèwọ̀ kò jẹ́ gbẹ́bẹ̀. ó ṣègbéyàwó mọ̀nàkàì bẹ́ẹ̀ ni ayé gbọ́ kódà ọ̀run pàápàá mọ̀ sí àbí ìwòlò wa ń kúrú tó ń ga bí ẹni pé ọmọ pé ṣègbéyàwó o fẹ́ sọ fún mi pé ọmọ pọmọ rẹ ṣègbéyàwó ni. èmi èbí àyín ni mo wà tí mo pè tí mo ní ìyàwó rẹ̀ ń bẹ ń bí o ìjọ wo ló máa wá yọjú sí wa. n ò mọ bóyá ó gbàgbé pò ní ìyàlẹ́. Hmm. Hmm. ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ eégún aláré. Hmm. ìṣe ìṣe jìjà náà rèé o ìṣe ìṣe jìjà ah, ah. ìṣe ìṣe jìjà náà rèé o ìṣe ìṣe jìjà ẹ ò rọ́mọ rí odó bó ti ń gún ya rẹ̀ o iṣẹ́ ń ṣe é dìjà wá gbọ́ ọ̀rẹ́ mi. sórí ìdí tí èèrà òkè fi ń ju ọjọ́ méje lọ ìdí tí ẹyin ò lágbára kọjá àpáta àti ìdí tí adìyẹ òkè ń tọ̀ gbogbo àṣírí bẹ́ẹ̀ ọwọ́ mi báyìí ló wà bẹ́ẹ̀ ni kò tètè ya gbọ́ kó wá gbọ́ <laughs> mo fún ọ láàyè láti lọ ṣàtúnṣe bí kọ́. kan àgbélébọ̀. ta ni. èmi ni o. ẹ̀yin ta ni. ẹ ǹlẹ́ o. ẹ ẹ̀jẹ̀ fún mi ṣẹ́jú kan kí n parí mọ́tò ọ̀gá iná. dákun wá sílẹ̀kùn mi ó jàre. sẹ́ni ah. ní sùúrù kan parí mọ́tò kan tán kan tó wà àtẹ́ǹdì sí i mò ń bọ̀. ẹ gbà mí. Ah, ẹ má já géètì àbí ṣe bí olúwa ẹ̀ ń bọ̀ náà nìyẹn ta lẹ béèrè. átani bòbóró ni dákun wá sílẹ̀kùn fún mi jàre. sílẹ̀kùn báwo ta lẹ béèrè gangan. ta ló ní Ah, ah. Eh, eh, ṣé ẹ mọ̀ pé ẹ̀mẹ̀ tí ẹ bá rí òdìdí ilé báyìí mọ̀ pé ọkùnrin ló máa kọ́ ilé ni ọkùnrin lẹni tó kọ́ ilé jàre. ó dà kò burú ẹni tó ní ilé òun gan ni mo wá rí. lẹ wá rí ṣé wọn sọ ọmọ àbá mi sọ pé èèyàn kọ̀ọ̀kan ń bọ̀ wá rí àwọn ẹ wọn máa kó mi sí wàhálà o. Ah, <coughs> ó dà kò burú lọ́ọ̀rẹ́ sọ fún ọ̀gá rẹ pé ìyá rẹ̀. Ah! mọ́mì ni <laughs> ẹ má bínú o mọ́mì bí ọmọ

bó ti bí jàre kó ah. wá sílẹ̀kùn fún mi ó jàre. ee eh, eh, má pọ̀ ọ̀gá náà kí n pe ọ̀gá lórí fóònù wọn jẹ ee eh, má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi má pọ̀ ah, ọ̀gá ni ọ̀gá ọ̀gbẹ́ o ee ọlọ́run ah, ìyá ọ̀gá jẹ ni o pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́ ẹ̀kú ẹ̀kú lẹ́yìn. dọ́kọ́ bó ṣe ń ṣe kókó ṣì bọ́ sínú ilé fún mi so lẹ́nu kan wọn ṣáà jẹun. wọn jẹun o. Eh? ta ni ta ni. Táyọ̀. ẹ má bínú ma. Mami, ọ̀rọ̀ yín náà là ń sọ lọ́wọ́. Ẹ gbọ́, kí ló dé tẹ̀ ẹ jẹun? Iṣẹ́ fẹ́ ká máa dóúnjẹ nù ni. Ìdí tí òfin yóò rí bẹ́ẹ̀ náà ni mo ní wá ṣàlàyé fún ọ. Ok, ẹ fẹ́ ṣàlàyé fún mi, mò ń gbọ́. Kí ni? Dọ́kọ̀ fún mi, mo fẹ́ bá wọn mi sọ̀rọ̀ kéle a máa tẹ́wọ́ máa tẹ́wọ́. màámi ẹ ń tilẹ̀kùn ni àṣebẹ́lẹ́ fẹ́ sọ̀rọ̀ ní ẹ ń tilẹ̀kùn. ẹ mo ti lé àlejò lọ. màámi màámi. Mm. ibi ó bá rí ni kó sùn sí o ibi tèmi á sùn sí o. Ah, rárá màámi ẹ lè sún bíi mm. bẹ́ẹ̀dúmẹ̀mí àtìyàwó mi rè màámi ẹ lè sún bíi mami ẹ má yẹ kó pé yín lájẹ kí lẹ ṣe léyìí fún. àsùnjí o Baby, honey, are you there? wọ́n ti tilẹ̀kùn o. ok ẹ má wọrí má wọrí ara ẹ má lọ sínú guest room. èmi náà máa jókòó ń bí mọ́jú ni i love you okay. i love you too baby. ló wá sùn I love you. kí wàá ní káyọ̀ wá sùn nígbà tó wọ̀ lulẹ̀. Ah, kí ló fẹ́ sọ ìgbà tí òun ṣe kó fẹ́ máa nà mẹ́ kò ṣáà níyẹn gba tìyẹ́ ẹ̀ ó kàn ń bẹ̀ mí ni kó ṣáà bẹ̀ ń pé kí n má bínú as a matter of fact kò rórun sùn báyìí àánú ẹ̀gbọ́n ṣe mí because mo wọ ọ́fíìsì tó wà yẹn kò ní lè rí nǹkan kan mú ṣe báyìí. Ah, ọmọ kò ṣàánú wa olóhùn kó má gbà á lọ́wọ́ àwọn ìyá ọkọ aládùn owó ìta ẹ̀. ọ̀rẹ́ mi bí àwọn àdánwò kéékèèké tó sọ pé wà nínú àjò mi nìyẹn mo lórí yẹn ṣáàfin mi lè jẹ́ kí n máa gbé bùkátà mi bẹ́ẹ̀ yẹn àgbélébùú ni. ọlọ́run abẹ́ gbé ọ̀rẹ́ mi. àmì o àwọn. ṣe ṣe wà ní mo rí nìyẹn nígbà wo ni mo rí iṣẹ́ sí àbí ìgbà wo ni mi ò ní dohun ẹ̀tẹ́ láàrin àwùjọ láàrin àwọn aládùúgbò gbogbo èèyàn ló dé ti mọ̀ pé mo ti lọlé ọkọ irú orin wo mo wá fẹ́ kọ sí gbẹ̀dù báyìí nítorí ọlọ́run. Ah! ọ̀rẹ́ mi sùúrù ló ṣe òun kẹ́ni tiẹ̀ ni kó lódùmarè bá mi tẹ́rọ̀gì tiẹ̀ fún ẹ ah! àmọ́ àwọn òbí wa ẹ̀gàn pàápàá kí ló dé tí wọ́n yẹn ń ṣe gbogbo eléyìí ṣé wọ́n ti gbàgbé pé ayé ò fẹ́ bó ti tọ́ mọ́ bó ti gbà ló kù ah, ah, àbí wo ni à ń fọmọ ń dọ̀rẹ̀ wo ọ̀rẹ́ mi ìwọ ni màá bẹ̀ kó jọ nítorí ọlọ́run kó ṣara gírí o. níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ́. Ah. téèyàn ò bá ẹ tí ì débi tó ń lọ kò kí ń dúró ọmọ elépo ni ẹ ìwọ ni kò tún gùn ara ẹ fọ má jẹ́ káwọn ìyá wa ẹkú rẹ̀wẹ̀sì ọkàn bá ọ. kò burú ó ṣe ẹsùn kún mọ́jọ. torí mi ò rí sí ọ̀rọ̀ àfọmọdọ́rẹ̀ ìgbọ̀n pàápàá mi ò rí sí rárá. má mi ò yá ó yá ó yá. káyọ̀. mami ẹ wá máa lọ ẹ má bínú ẹ máa lọ ẹ máa lọ ó ti tó báyìí ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ jọ. káyọ̀ wálé kéèmí máa lọ. mami ẹ máa lọ sẹ ẹ wá máa lọ ẹ máa lọ ẹ máa lọ ah, eh, ẹ má yọ ayé lẹ́mìí mi ẹ wo gbogbo tí mo fún yín yẹn owó oúnjẹ yín odidi oṣù kan nìyẹn tó bá tún ti tó bá ti sáfẹ́rẹ́ díẹ̀ màá tún fowó ránṣẹ́ sí yín cab man mi dé sí i máa gbé yín á gbé yín dé village ẹ máa lọ. èmi máa nì. ẹ eh, múgọ̀ come here. Ah, ọ̀gá wà wá wá bí. Mugọ̀ ibi mo wà bó ló ń wò mbẹ́. káyọ̀ ibi ló pé òmùgọ̀ tì. báàgì máa mi rè kábman dẹ̀ ń bọ̀ tí kábman bá ti dé kó dó tì wọ́n kó gbé wọn lọ village ó ti gbọ́ màmí ẹ má bínú iṣẹ́ gbọ́ alùbátà òkè ń dárin ṣe rí ọ̀dọ̀ bàbá mi nílé ọ̀dọ̀ yín yẹn ibẹ̀ láyé ìwà ẹ̀ máa lọ ṣẹ́gbọ́ ẹ ṣe. ẹ bá ṣàṣetì má dùn síta. tèmi bá mi o. Mama, ìwò kò ṣe ọ̀rọ̀ ẹ̀kúnrin bí o ẹ bá fẹ́ lọ kí ẹ lọ kí ilé ọ̀dọ́. ilé ọmọ tẹ̀mí. ọmọ ọmọ máa ń burú ìgbà mi ọmọ oríṣiríṣi ọmọ ló wà màmá ọmọ wà ó burú. èmi máa lọ. màmá wọn ní kẹ lọ àbí. màmá ìwò mi ò mi ò fẹ́ lù ṣiṣẹ́ mi ò tọrọ ní kẹgbọ́ o wọ́n ní kí n jù í síta màá ṣe màá ṣiṣẹ́ ọwọ́ mi o. ẹjọ́ ẹ̀kọ́ kì í ṣẹ́jọ́. ẹjọ́ ta ni. Ah! kí ni àwọn ọmọ yìí ń dábàá ìtorí ọlọ́run? Eh? Mm. ṣáwọn náà bí a ní àbáwá gan-an la bí wọn. àbó rí nǹkan. àbí òbí kan a lè wo kòtò ńlẹ̀ tó wá ní ibẹ̀ gan-an lòún fẹ́ kọ́mọ òun ó korí bọ̀ àwa wí ká ó wá ń gbé jálánkátó kan wá káyàn mọ́lẹ̀ ọmọ yìí ò bẹ̀rù èpè o ọlọ́run kò bẹ̀rù èpè o. Eh, ọ̀rẹ́ mi hmm. ò rí mi bí n tí mo mà rí lọ́wọ́ ọkọ̀ àárọ̀ nù ún eh, ó ti jẹ̀fọ́ nìyí ẹ̀fọ́ ló jẹ ẹ̀fọ́ tó lórí burúkú ti ń gbé ká tó ṣe fún un ló jẹ kódà ojú tì mí sẹ̀mí wọlé. kò burú kò burú ń gbà náà ọ̀fun ti tọ̀ sínú gbẹ̀gìrì kó ń kálukú ya rẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ lókù ah, ah. bẹ́ẹ̀ ni ṣe é tẹ́lẹ̀ rí ọmọ tí ní fi òun lẹ̀ ń wọ́n lọ wá nǹkan míì sí. Ah, bóyá kí kúkú lọ́rùn lẹ̀ kó lè wọkọ̀ rẹ̀ síwájú ọ̀rẹ́ mi yàwá máa lọ ilé kò tó bá òun kò tó yẹn má dán yẹn wo ọ̀rẹ́ mi wọ́n sì báyìí ìwọ náà wo ṣé o rò pé lásán mo wálé ni hmm. bẹ́ẹ̀ ni wo wo wo wo wo agbo mi tó fẹ̀yìn rìn sọ́ọ̀mọ̀ pàgbára ló lọ mú wa ni hmm. tọmọ mi tó bá sọ wípé òun ò ní fẹ́ ọmọ rẹ kọyọsọlá kó mọ̀ pé bàbá mi kọ́ ló bí mi ni mo sọ bẹ́ẹ̀ ṣé òun ló máa pàṣẹ fún mi ni àbẹ́mi ni máa pàṣẹ fún. àṣẹ rẹ̀ tó sì ti àmúlẹ̀ báyìí nǹkan sọ fún mi àṣẹ rẹ̀ tó ti múlẹ̀ báyìí nǹkan. àní kò farabalẹ̀ jẹ̀bùrẹ́ farabalẹ̀ wọn ò mọ̀ tí ì pàṣẹ mo mọ̀ sí mẹ́yẹ bọ̀ lápò ni àbí ò farabalẹ̀ hmm. jẹ̀bùrẹ́ ọ̀rẹ́ mi tó bá òun jẹ̀bùrẹ́. wá gbọ́ ọ̀rẹ́ mi mo fún ọ lọ́jọ́ méje bẹ́ẹ̀ ni mo fún ọ lọ́jọ́ méjì tó bá dá gbogbo nǹkan padà bọ̀ sípò wò ó ọlọ́run má jẹ́ ká kẹ̀yìn síra. a ti ẹ̀ ní kẹ̀yìn síra fi dá mi dá ṣùtì gbọ́ fi dá mi dá. olówó orí mi ọkọ mi ò bẹ̀ jọ jọ̀wọ́ kó tiẹ̀ tó lè tèmi kò yọjú sí mọ́ mi ṣé mi ò ní fẹ́ kí ọkàn máa lọ máa rò òfin olórí àti ọmọ bíi wà yìí ìwọ náà dẹ̀ mọ̀ wípé adákẹ́ má fọ̀rùn àmọ̀tẹ́yìn tó ń ṣe kó kàn tiẹ̀ try kó yọjú sí mi kó bẹ̀ wọ́n jọ olówó mi. nà wọ́n mi kọ́ lọ́lọ́run ọlọ́run ló máa ń fún yàn lọ́mọ ṣòrí torí bá ń dààmú ọdẹ nínú gbó ọdẹ awo gbókùn ní rẹran pa torí bá ń dààmú àgbẹ̀ níjù àgbàgbèsù kò lè ta ṣùgbọ́n mi ṣáà mọ̀ pé bí èèyàn kọ́ ló lọ́rùn rí tó bá tó time ọlọ́run á fún wa lọ́mọ at the appropriate time We still young. I know I know but I still insist I still think we need to see her kókò tí orí wọn lójú sí wọn. no no can't do can't I said no eh, gbogbo ẹjọ́ tó ń ro yìí energy tá a fi let's let's make babies. Let's make babies. Forget mommy. Let's make babies. Let's make babies. Baby, I'm not forgetting this one. um. ọmọ mi ǹlẹ́ mo ti gbọ́ ǹdẹ̀ ti gbà èmi náà mọ̀ pé ìṣù ẹni ní tọwọ́ ẹni gbogbo ṣùgbọ́n gbọ́ ò tèmi yé mi o mi ò dẹ̀ ní lájú mi sílẹ̀ kí tálùbọ̀ kò wọ̀ káyọ̀ ah, èmi ò lè lájú mi sílẹ̀ kí ọmọ àtọ̀hún rìn wá kò yí mi lágbo dànù rárá ah, ah, àmọ́ o tó bá ní tó fẹ́ nìyẹn o mo ti bẹ́ẹ̀ fẹ́ mo gbà. mami ẹ ti gbọ́ ẹ ti gbà. Ah, ẹ ṣe mami ẹ ṣe dìde dìde ọkọ mi dìde dìde ńlẹ ah, mi ò bínú mọ́ dìde. mami mami ẹ kàn ní sùúrù fọmọ yẹn ni ọmọ dáadáa ni ó dẹ̀ níwá rẹ̀ ẹ̀yin náà ṣàmì mi náà pé ọmọ náà gbà ní mi ìdẹ̀ lè ṣe iṣu yọ ẹ mọ̀ pé mi ò lè lọ sọ́jà kí n ra nǹkan tí ò dábọ̀ wálé fún yín bá tí mi ò kí n ṣọmọ àlè bàbá mi ni mo jọ tẹ bá ní sọ̀rọ̀ dáadáa fọmọ yẹn ẹ rí i pé èèyàn dáadáa ni. ẹ ọmọ mi ẹjọ ẹ má bínú. mi ò bínú mi ò bínú mọ ṣùgbọ́n kinní kan ni. kinní kan náà. ní àyìn lọ́ọ́ sùn o lè wàá máa jí lọ láàárọ̀ kùtùkùtù kí gbogbo àwọn tó ti tójú wọn yẹ̀yẹ́ mi kan lè mọ̀ pé ìjà wa ti parí ló bá tán. ok mami ṣé nǹkan tẹ́ fẹ́ ni ẹ. tó parí. tẹ́ bá fẹ́ kí n sùn nínú ilé yìí títí dòpin ọ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tí ẹ bá máa jẹ́ kí inú yín yọ. Ah! inú mi ti yọ sí ẹ ah! ilẹ̀ ọmọ mi ò ṣe ò ṣe ò mi ò bínú mọ́ mi ò bínú mọ́. Wọ́n àga báyìí o. Wọ́n mú ilé ìgbà ìtòrí ọlọ́run. Látàárọ̀ tó sì lọ. Àbí károdò ká sùn kí lára alẹ́ fẹ́ mú wọn tó wá lọ títí tí tó kọ̀ tí ò pè ẹ́ mo fi kí n tiẹ̀ pé ni. Ah, mi ò lè pé o wọ́n lè ṣe pé màmí ẹ̀ tún máa wà ń bẹ̀ ìyẹn tún máa fa wàhálà ní ìbáyìí. Ah, wọ́n yóò wọlé oh god ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn sí. Oh. arìnrìnàjò la jẹ́ kólókun adé arìnrìnàjò la jẹ́ gbogbo wa la níbi sí ni ẹ. kí ni kí ló dé ṣe lálàkàlà ni. kí ló ṣe mí. kí ti bá wò. mami da mami da jọ. mami báwo méjèèjì làjọ ṣe. Ah. làjọ ṣe kí ni. Ah. kí n sọ̀rọ̀ báyìí. làjọ ṣe kí ni sẹ́ẹ̀. dẹrùn. kí me. kí so ṣẹlẹ̀. she tricked me she told me she tricked me fún mi lẹ́mu tricked me. Ah, ṣé o ṣe máa gbá ojú you. wẹrẹ ni àwọn orí ẹ̀ dàrú ni mo bẹ́ ṣe kínní ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta lè ṣe ẹ̀kẹ́rin kọ́ lẹ sọ pé bóyá ká tún ṣe tí mo sọ pé tẹ̀fọ́ wá sùn lọ. mo ṣe fún ẹlẹ́mẹ̀ta èmi bẹ́ẹ̀ ṣe lẹ́mẹ̀ta. kọ́lé mi ṣáà mi. ṣó o ṣàwèrè àbúrí ẹ̀ dàrú ni ta ló kọ́lé ẹ̀. jíjẹ ìyókù mi ni àbí èmi mọ ni mo kàn mú mi mo kàn mú mi. àwọn ọkọ ẹ lọ. mama. àwọn ọkọ ẹ lọ. mama. ah ah wọ́n kú àjọ. Mami. Kẹ́mi, ọmọ. Ẹ jẹ́ kí n bá obìnrin ṣàṣepọ̀ láìsí ìmọ̀ mi bẹ́ẹ̀. kíni kí ló wà ń bẹ tí o ti bẹ. eléyìí tẹ ṣe fún mi ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹdá mi tẹ bá tún rí mi ní kẹ mi lọ màá lè. Táyọ̀ bọ̀ wálé. ó dàbọ̀ hmm. adélé láyọ̀ alákọ̀ọ́ra náà ló mú jẹ gbẹrẹ òun jẹ inú mi sì dùn èmi la ò yọ̀ sí èmi la ò yọ̀ sí bá a ṣe fẹ́ kọrí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. <laughs> Ah! olúwa ṣeun. Damara, bara, bara. Rama Rama Sama Virasama Ah, oh, network ló ń tọ́dọ̀ máa ń mi báyìí. Ẹ káàbọ̀. Bọ́ọ̀sì mami mo gbìyànjú àti pè ya ẹni kí n lè sọ fún pọ́dọ̀ yín ni máa sùn nẹ́tọ̀kì ọ̀dọ̀ yín yóò dẹ̀ dáa. ẹ eh, ó máa tó lọ láìpẹ́ bó ti máa ń ṣe ségesège náà nù. èwo ń tọwọ́ yín. gbà eh, ẹ mo nì mo lọ rọ yín rẹ mo wá fún ẹ kó o fi sára rẹ dín tí mo fi dáná tán. màámi ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń mú mi. Mm. Ah, láti jọ ah, ìgbà tí mo ti ń wá mo ṣẹ̀ṣẹ̀ wálé gangan rèé o. Ah, Ogidi ni. Ogidi ni àá ah, ah. ó yẹ kó ọ̀wù ah, gbàjáre. ògidì ni bí mo ṣe jí láàárọ̀ ẹni ẹ mo bá ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́jẹ̀tẹ́jẹ̀ ó ní mo ti gba ìbálẹ̀ òun. nǹkan tó ń jẹ́ láti sọ fún mi sí ni pé o bọ́ ọmọ yẹn lájọṣepọ̀. yes. Yes, I did. We had sex. One of the course, sẹ̀. Yes, ìwọ ló fàdà. Mo sọ fẹ́ bọ̀ tó ní kí lọ bá mọ́ mi. Mo sọ fẹ́ pé mọ́ mi she will never back down. Money, ní bí mọ́ mi ṣe sọ pé kí n bọ̀ ẹ̀ tí bá ti lè lọ, plan. What did you do? You insisted. we kí lọ bá wọn. And I and I went and see what it has cost me. What, Dude, má ṣe bẹ́ẹ̀, má ṣojú ẹ bẹ́ẹ̀ síbi jọ, má ṣojú bẹ́ẹ̀ ìwọ ló jẹ̀bi náà ìwọ ló fà náà ṣé mo sọ fún ẹni mo sọ ìwà mọ́mí fún ẹni don't don't don't just give me that crap just stop just get out you guys just wanna ruin my life mi ò mọ kó tó bẹ́ẹ̀ máa ló ṣẹlẹ̀ sí. baby baby mo mà ti dáràn kẹ ẹ fọ́ọ̀tì mi náà ni baby. Baby, ó ga gan-an ọ̀rẹ́ mi ṣé lára àwọn ìṣòro tí alàgbà sọ yìí pé ó máa pass through ah. nínú ìrìn àjò ẹ̀ òun náà ló ti ránṣẹ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ bá kádàrá fa lẹ́yìn kí n gbà fọlọ́hún ká gbà fọlọ́hún ní sinmi. kí wàá nìkan tó kọ ẹ sọ. ìyẹn ló wá wọ́ọ̀sì jù ó kàn ṣàǹkanra kiri inú ilé ni ó kanra kiri bí ajé ilé kúrò ni nǹkan tó kàn ń wẹ́nu ni èmi ni mo fà ipe mi ni pé tí wàá ṣe pé mo jẹ́ kó lọ àǹtí tó dẹ̀ ni tí wàá ṣe pé mo jẹ́ kó lọ sí ehm, ọ̀dọ́ lọ́wọ́ mọ̀ sílẹ̀ ṣé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ àmọ́ òtún ní blame mi náà iyọ́kọ́ ni iyọ́kọ́ wọn máa jẹ́ wọn tó bá pé ìyá ẹnìṣó máa ṣe bẹ́ẹ̀ ilé kìíní kò lọ bẹ̀yẹ̀ bí mo kíkọ́ tó máa padà ṣẹlẹ̀ lélẹ̀. Hmm? Hmm? at this point nǹkan tí èmi kàn máa sọ fún ẹ ni pé àfi kó lọ wá sùúrù kò sùúrù o ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù gidi gan-an ni kó má jẹ́ kí nǹkan kan bí ẹnu because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ la kú ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ṣàlàyé fún wa pé o máa dojú àwọn ìṣòro kọ̀ọ̀kan báyìí nínú ìrìn àjò ẹ̀ ìgbà tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ yàrá ṣe jẹ́jẹ́ o. o tẹ ní láti pitch sùúrù fún mi èmi gangan ti bára mi sọ̀rọ̀ mo ti jókòó báyìí mo ti rò dáadáa mo ti bára mi sọ̀rọ̀ oríṣiríṣi tí mo ní oh, as a matter of fact kí nǹkan tó wọ̀ sí ju báyìí lọ ṣẹlẹ̀ mo máa ní sùúrù ni èmi àti sùúrù àti di pàdé báyìí torí mi ò lè wá jẹ́ kí omi kó break for anything. ọlọ́run tẹ̀ ń jẹ́ rírọ̀ àmì o ọlọ́run jẹ́ ká rírọ̀ àmì. Ah. èmi ń sáré ah. ìwọ ń sáré ọ̀rẹ́ mi ìyá kúfọ́lá ń gbọ̀n.

ọmọ mi kú fọlẹ́ ti fẹ́ ra kú. bẹ́ẹ̀ ni. Ah! mo wí bẹ́ẹ̀ náà mo wí bẹ́ẹ̀ mo ní akọ ọba yìí ìṣojú lásán ọmọ tí ń gbọ̀n tí ń gbọ̀n bí yíyá. o ti fẹ́ ra kú. <laughs> olúwa mo ṣe wo. wá ṣeun. olúwa mo ṣe wo. ó ga. Ah! <laughs> àbó rí nǹkan ọ̀rẹ́ mi eh? ah! ibi a fẹ́ gbin òbí sí obì náà ti lálẹ́ wò ń bẹ̀. ká mọ bomi rin ló wá kú. bẹ́ẹ̀ ni o. àpò àwa gbó kó tó wọ̀ láṣẹ Èdùmàrè. àṣẹ. àkóríire àkóríire ìgbọ́kọ̀ ẹ dákun bá ń wá kí náà ti ń pè nọ́mbà ọmọ mi. bùrákàyọ̀ wálé àbí. ojèrè àwa bá ń wá tètè pé. mo ní ẹ jẹ́ ń bá yín pé wọ́n. o ti ní ìgbà. o ti ń dún. o ti ń bẹ̀rẹ̀. o ah, ṣe ọmọ mi. yes. mo ní mi ò gbé a ò ń gbọ́rọ̀ ni lọ́nà àwọn mi gbé. ojú ọkọ mi ṣọ́ láti bá ọmọ mi sọ̀rọ̀. o ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ ṣe bí mọ́ mi ni wọ́n ṣáà ṣe mọ́ mi yẹn mo ní mo gbé a kì í mọ̀ wàlẹ̀ kó ní iṣu mi ò gbé tó bá nídìí anything tí mo ń bá fẹ́ anything màá send ẹ̀ bí mo ṣe send mo ṣáà ti fún wọn lówó oúnjẹ oṣù tí wọ́n bá ti fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí fóònù mi ni máa ń láti pè wọ́n. wọ́n lè kó ní nǹkan tó wà important tó fẹ́ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn àbí kó mí ìsẹ̀ wọ́n á dẹ̀ tiẹ̀ sì gbé e, wa kó gbọ́ nǹkan tó fẹ́ sọ. no. ìmọ̀ ń dùn kò gbé. ẹ tún jẹ́ ń tún tún tẹ̀. Ah, ah, ah. ó tún ti rìn gbà ó dá ti rìn kì. o ṣe. yes ma. ó ráàyè ọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ó dilẹ̀. Ah, ǹlẹ́ o ọkọ mi ah, káyọ̀ wà lè ṣóòsì tí mo dẹ̀ ti ń pè é látàárọ̀ ò aago káṣoro àkódà kò burú wo. ìròyìn ayọ̀ ni mo mú wá fún ẹ o ṣáà mọ̀ ọ́ jó mọ̀ ọ́ jó mọ̀ ọ́ jó mọ̀ ọ́ jó ọmọ mi mọ̀ ọ́ jó mọ̀ ọ́ jó síbi tó wù ẹ́ mọ̀ ọ́ jó àwo sórí. ẹ̀ẹ̀kan ṣoṣo tó kan lukú fọlábàá ó mọ̀ ti dóyún. bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ti sọ nínú rẹ̀ ara tá a mọ̀ ń wí náà nù ú yàtọ̀ sí ẹ̀ẹ̀kan ṣoṣo ẹ̀ẹ̀kan ṣoṣo yàtọ̀ sí àwọn eh, kí ló gbé sílé ìhùn náà àwọn akọ ajá kò pa kò yé kò rébi kan ṣetán wo wo wo wo wá jẹ́ ẹ sọ fún ẹ ìjọ kò la máa lọ yọjú sí àwọn èèyàn ẹ̀ jẹ́ ká ṣe é ní kọ́mọ́kọ́mọ́ ká ṣe é kó lè rí bó ti ń rí bẹ́ẹ̀ ni. no no no Farayola Farayola Farayola Farayola. Fáyọlá Fáyọlá. Ah. Ah. ọmọ ìlú fóònù pa eh, èmi mà ti wí tèmi o <laughs> mo ti wí tèmi. Ah. ṣé èmi lè máa dọ̀bà. àmọ́ ọ lọ ń tiẹ̀ mọ́ ọ lọ ń tiẹ̀ wọ́n mọ̀ ọ́ ké sí ẹ mọ́ ọ mm. lọ o ṣeun o ṣeun eh. <laughs> olúwa ṣeun ṣeun olúwa mi ṣeun ṣe ó ṣeun olúwa mi ṣeun. Ah! ẹ̀ẹ̀kan ah! kọlu kúfọ́lá ló bá di wọ́ lẹ́yìn ọ̀pẹ. bẹ́ẹ̀ ni. olúwa ṣeun. Baby, I'm sorry. I am very sorry. Ìwọ náà mọ̀ pé kò ń ṣe dídùn nù mí. Ó mọ̀ pé mi ò lè ever kí mo mọ̀ kí n betray ẹ. I am deeply sorry. Fariola, I want you to know that nothing has changed. Nothing will ever change. I love you yesterday. I, I love you right now and I will love you tomorrow. Please. Nǹkan tó ń ṣe ẹ̀wọ̀n kan ṣe tiwọn ni o. Mi ò mọ ọmọ yẹn rí o. Mi ò dé ní mi fẹ́ ever mọ̀ rí láyé mi. Say I love you. I chose you. Rayola, please. Ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀ kádàrá wa pọ̀ mo gbà o ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yàn o. I'm sorry. I'm sorry, baby. I'm sorry a dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run ọlọ́jọ́ òní fọ́jọ́ òní fún ìpàdé tí a ní níbí báyìí ṣẹ́rí ẹ wò ó kò easy fún ọmọ kí wọ́n fi fún ọkọ àbí irọ́ ni mo pa kò easy o kọ́ fọ ọmọ kalẹ̀ fún ọkọ ẹ tí ẹ bá wo ìyàwó wa ẹ̀yin náà wò ó pretty lady beautiful lady eléyìí funfun ni àbí ṣé bá mo pa ọpẹ́ ní fọ́lọ́run tẹ bá dẹ̀ wo ẹgbẹ́ ìyàwó bẹ́ẹ̀ náà lẹ máa rí photograph ńbẹ̀ unfortunately ọkọ ò sí láraàndù báyìí fún ìdí kan àbí òmíràn ẹ dákun ẹ má bínú àmọ́ kí a tó tẹ̀síwájú mo ní ìbéèrè láti béèrè lọ́wọ́ ẹbí ìyàwó nítorí pé tí a bá béèrè tó bá di ọjọ́ ọ̀la wọn ṣe pé ah ṣé wọn ò béèrè lọ́wọ́ yín bí ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín pẹ̀lú pé ẹ rí ọkọ ní ìjókòó tó dẹ̀ jẹ́ pé photograph ọkọ ló wà ní báyìí ǹjẹ́ faramọ́ ká continue pẹ̀lú ìgbéyàwó yìí àbẹ́ faramọ́. a faramọ́. ṣé ó dá yín lójú. bẹ́ẹ̀ni ó dá wa lójú. ó dá yín lójú. olúwa ṣeun ẹ̀yin ẹbí ọkọ ṣẹ́ni kò í sí o ẹ wo nǹkan tẹ kó wá ìtumọ̀ ni pé ẹ ṣe ẹ̀tọ́ ojú òde ní tìyín afẹ́bẹ̀rẹ̀ kan lọ́wọ́ yín náà bí a ti ṣe béèrè lọ́wọ́ ẹbí ìyàwó ǹjẹ́ ìyẹn ẹbí ọkọ pẹ̀lú photograph tó wà níbí báyìí tí ọkọ ò sí lórí ìjókòó ǹjẹ́ faramọ́ pé kí a kọ̀ntínú pẹ̀lú ìgbéyàwó abẹ́ faramọ́. àfaramọ́ kódà gbogbo ara mi ni mo fi sí ọ̀rẹ́ mi. ṣètìrì àwọn ìyá wa nǹkan tá a bá ti lè sọ sí báyìí ó ti di àṣẹ nìyẹn ẹ pẹ́ fún wa ẹ ṣe púpọ̀ hmm. ẹ wò ó ṣe rí pé ọkọ àtìyàwó wọn jọra wọn gan kọlọ wọn ò bára wọn mu lẹ́gì ó bára wọn mu lẹ́gì mo máa kọrin kan báyìí ẹ gbèrin tàbí ẹni gbèrin. àgbè ó ti yá. ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ arìnrìnàjò lajẹ́ èyí lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ arìnrìnàjò lajẹ́ gbogbo àwọn ìdí rẹ àwọn kórìíra ọdẹ nínú ìrìnàjò ayọ̀ rẹ.

mo wòran ẹ̀hìn sórí ń bẹ̀rù ẹ̀hìn àwọn aláàfà tó ń ṣàdúrà ni ẹ̀hìn yòó sórí léyìí ń mọ̀ sí lọ mọ̀ sí lọ mọ̀ sí lọ ẹ̀hìn sotiri ẹ̀ náà ni. ẹ̀yin náà ṣàdúrà fún àbúrò. Ah, ìyàwó rẹ ni ìyàwó rẹ náà ṣàdúrà fún kódà sórí ìyá rẹ ẹ̀yà rẹ nu gbà tó fọmọ tó fọmọ lé ń lọ́wọ́ fọ́tò ìwọ náà ni ìwọ náà ni ìwọ náà ni níbo ló dà káyọ̀ ń bo ló dà èmi ló dé mo kúkú mọ̀ pé iná ilé làwọn ẹran rẹ̀ máa wá yá gbẹ̀yìn ọmọ òun tiẹ̀ ẹ ṣé ọ̀ọ́ni sátẹ̀lé ntẹ̀lé. mo kọ̀ wípé since don't work out oníwà pọ̀pà pé kí mi náà just kí n fílẹ̀ sórí ìdúró mi ò ní dà. ó dà bomi fún mi ò ń gbẹ́ngbẹ́ mi o. ẹ máa mú mi. wọ́n mú. tí n bá fún ìlú mi ẹ máa mú. ẹ kí ló dé o fẹ́ dègùn lẹ̀ ni ọdọ̀gùn sínú ẹ̀ ni lọ́rọ̀ èébù wà. ṣé ìwọ náà sẹ́yìn náà máa mú mi. àbẹ́fẹ́ mm, mi nira. oríṣiríṣi ìyàwó yóò rí ah, mo rí pé ayé rẹ ò ń fẹ́ sí ẹ. mo ah, fẹ́. lẹ lẹ pẹ̀lẹ́ gbọ́ tèmi sórí gbọ́ngbọ́n kan ò sí o àfẹ́ni tó bá fẹ́ tira ẹ̀ lójú o bẹ́ẹ̀ ni òun gbọ́ mi bí àkìngbà kátà lọ́wọ́ akitì o ilé nílé ẹ kó farabalẹ̀ ìjà yí ẹ ṣó ti gbọ́. ilé ọmọ òsì kì í bọ ọmọ lẹ́rù sórí tó bá gbé wá fún ẹ ní gbígbóná ah! kó gbé fún ní gbígbóná ń gbóná fẹlifẹli ṣùgbọ́n tó bá gbé wá ní tútù ìwọ náà lọ́wọ́rọ́wọ́ fẹ́ ní tútù àbí lọ́wọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó o bá fi lè ṣe díẹ̀díẹ̀ tó o bá gbọ́ padà ó ti gọ̀ǹgọ̀ sínú mi. ó yẹ kẹ́yìn náà jẹ́rìí mi ta ló tiẹ̀ fẹ́ ráyè gbogbo ràkàtì ẹ̀tajọ́ máa fi dígbò di tàwọn máa bára rojọ́ nínú ilé. tí bá ti bẹ̀rẹ̀ ń sìn wọ́n máa mọ̀ pé lọ́wọ́ ta wà yìí a ti tò jébo ló ṣàlọ́wọ́ kù bàbá lẹ́ni tó máa bọ̀. bẹ́ẹ̀ni ẹyin kan máa ránṣẹ́ pè mí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sùúrù la fi ń gbélé ọkọ níbi tí mo máa bá wọn ẹ máa rí mi wò bí ìran ẹ̀yẹ́ máa wòran. Ah, mo jẹ́rìí ọmọ mi <laughs> káfíńtà wọn gan-an gbọ́dọ̀ fẹ́ yíyọ̀ ah! wo gbọ́ mi ò tẹ̀ dábẹ́ sórí èmi ń padà lọ Ah, láàárọ̀ bẹ́ẹ̀ ni padà rẹ̀ láàárọ̀ ọ̀la toró ní àjọ kan tá a máa dá nílé mi sì fẹ́ kan dá lẹ́yìn. Ah, kò burú ẹ̀yin jọ ẹ bá mi yọjú sí màmí o ẹ̀yin jẹ́ mi báwọn nìkan ló máa wà nílé kó mọ́ ìgbó wọn lọ máa ṣàárò. Hmm. mo níyà láti ìgbà tẹ́mi ti dá wà nínú ilé ẹ mélòó nìyá rẹ kọjá sọ́ọ̀dẹ̀ mi tó wá kí mi. ẹ má fìyẹn wo ṣe fún un. kò burú mo ti gbọ́ wọ́n bá jíṣẹ́ fún ṣé o ti gbọ́ ǹlẹ́ ṣe dáadáa o <laughs> mo ń lọ ẹ ṣe mà. ó dàárọ̀. tí mi bàbá rántí mi rántí mi Èdùmàrè rántí mi o rántí. mo ní kí n wá bẹ̀yìn ni mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi torí mo máa rojú tẹ máa fi ń wò mí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé bí gbogbo ẹ̀dá ṣe máa rìnrìn àjò wọn láyè ó ti wà lákọọ́lẹ̀ gidi ń ṣe dúdú ní ibi náà kí wọ́n ṣèyàwó kejì àmọ́ kí la fẹ́ bá kádàrá fà mo ní kí wọ́n bẹ̀yìn ni pé tó bá ní ọ̀nà kọ̀rọ̀ tí mo ti ṣe yín látara pé mo wá sínú ilé yìí ẹ dáríjì mi mo fẹ́ kẹ́ ẹ fà mí mọ́ra mo fẹ́ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ kéde má wọ mi náà ń ṣe oníwàhálà èèyàn ibi tán bá ní kí gbégbé mi gbé ni mo máa ń gbé ẹ dẹ̀ fi dá yín lójú pé mi ò ní kọjá àyè mi nǹkan tẹ́ bá ní kí n ṣe ni mo máa ṣe mo mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ rìn torí òní mi ṣùgbọ́n tẹ́ bá ń tọ́ mi sọ́nà ilé wa tòrò náà tó ṣe tèmi náà á ṣe tọ̀dọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. jẹ́ kí n wá báyìí. Dìde. Ṣeré, ilé ayé ta wà yìí. Kò sí ẹ̀dá tó máa sọ wípé Ọlọ́run ò tó bó ṣe ṣe tó. Afẹ́ni tó bá fẹ́ gbà kádàrá. mi ní mú ẹ nímú àbúrò màá mú ẹ nímú ọ̀rẹ́ tó ti gbọ́ sọ tó kẹ ó ṣe ètò ó ti ṣe ètò ẹ. mo ti gbẹ́ tọwọ́ tẹsẹ̀ máa wọ́n rí tó kẹ tó kẹ. ó ń sọkún kú jẹ́ ká wọ kitchen ọkọ wa ò ní pẹ́ dé. ẹ ṣe. Ah, tètè ti tó. pẹ̀lẹ́ mo um, dadi jide. dadi jide. ẹ eh, olúwa mi o. Eh. ẹ̀yin dà. ẹ má bínú. Eh ẹ pẹ̀lẹ́ ẹ fẹ́ rán mi ní nǹkan. no ẹ̀yin kan mo fẹ́ ránṣẹ́ ẹ gbà ẹ bá ń kówè fún bàbá bẹ̀ pé tó bá ti ṣe tán kó lọ ra díìsù wá ká fi tọ́nà sùn lálẹ́. Kazeem ó ti rìn lọ èmi ò mọ̀ bóyá ó jẹsẹ̀ ẹyẹ ni èmi ò mọ̀ ó ti lọ. tó bá ti dé kó lọ rà wá. ẹ ẹ wá ẹ wá ẹ wá ẹ dákun mo fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan kò bá sì wù mí tẹ́ ẹ bá lè gbọ́ kẹ́ ẹ gbà sí mi lẹ́nu irú dísù tí ẹlẹ fẹ́ rà pé fẹ́ fi tan jẹnẹrétọ̀ ni ẹ ẹ bá dákun dábọ̀ kẹ́ ẹ má tan sùn lónìí. Hmm. Ah, kì í má tan jẹnẹrétọ̀ sùn lálẹ́ ah, kí ló dé babájídé ah, ìgbà tí ò ṣe pé mi ò lówó tí màá fi ra dísù sínú jẹnẹrétọ̀ mi ẹ mọ̀ pé nìyí ọ̀fọ̀ wa náà nẹ́pà ò ní fún wa náà lẹ́nu tí n bá dẹ̀ tọ́ náà sùn mi ò ní lè sùn toróorú máa máa mú mi. ẹ mọ mọ mo mọ̀ bẹ́ẹ̀ pé èní ni ọ̀fọ̀ àmọ́ mo fẹ́ fi ṣírò nǹkan kan pé ẹ̀yìn bí nepa bí wọ́n ti múná lọ léni nì wọn wá mú wá títí dọ̀la kẹ wá wò wípé tọ̀ tẹ bá sùn ní òkun kẹ wo ohun ó ṣe kẹ wò bóyá inú ibi tẹ fẹ́ sùn ni kò ní di èsì kò ní di ẹ̀yìn amúnátutù fún yín ẹ kọ́kọ́ fi ṣírò wípé iná sàárè tá ń lọ iná pósí tá wọ̀ kò síná kò sí fàánù kò sí èsì gbogbo wa tá a bá wù ń bẹ̀ náà ni ó di fàánù ni ó di ibùsùn nígbà tá a lọ tán ẹ dákun ẹ gbọ̀rọ̀ mi yẹ̀ wò ẹ má kó dànù ẹ dákun mo fẹ́ yiri ẹ̀ wò dáadáa ẹ ṣe bí mo ti wí ẹ kàn gbàgbọ́ wò ẹ tara mi sin lọ́hùn ó le díẹ̀. ẹ wò kò ń ṣe é pò le díẹ̀ ó le púpọ̀ because ẹ mọ̀ wípé oru bá mi lára mu kí nǹkan tí màá fi tọ́nà sùn o gbélé tẹ̀dẹ̀ tí wọ́n sọ yìí um, ok kò sí wàhálà. Mm, mo mọ̀ pé yóò lè mo mọ̀ pé yóò lè àmọ́ ẹ̀yin ẹ wo ohun tọ́lọ́hún ti bẹ̀ ṣe kíá pà ní ilé ọmọ yóò wá dàbí ìgbà tẹ̀sùn náà yìí o ẹ má jẹ́ ọlọ́run yẹn ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kàsí bàbá abẹ irin kúrin kọ́wọ́ wòlé. arìnrìnàjò la jẹ́ gbogbo ọgbẹ́ níbi rẹ̀ àmọ́ kórè ọmọ adélé nínú ìrìnàjò ayé wa ìwọ ń sáré èmi ń sáré níbo la mọ̀ tá a mọ̀ já sí èmi ń sáré. He won't say kórè mú wá délé ìwọ ń sáré èmi ń sáré ibo la mọ̀ ta ogun lẹ̀ sí èmi ń sáré ìwọ ń sáré àfi kórè mú wá hmm. arìnrìnàjò la jẹ́. ọkọ mi jọ ọ má lọ jẹun. kí ni nǹkan náà kí ni kí ló tún fẹ́. I said no wọ́n ní mi ò jẹ kí ló dé ah, mi ò jẹ mi ò lè jẹ oúnjẹ obìnrin àjèjì kankan. ọkọ mi kó kí n ṣobìnrin àjèjì ìyàwó ẹ ni. no ìyàwó wa àti mọ́mí ni ah, ah. design yẹn ẹ̀yin lẹ ní ẹ̀yin lẹ fẹ́. mo mọ nǹkan tí mo ń sọ I know what I am saying ṣó ní nǹkan tó ń ṣe yìí ara lé nìkan ló máa mọ̀ lámòdì we dey learn how to ma pe. character pendigboligi all i'm saying to you is that i will not eat from that woman no ever. you will eat. are you guys trying to poison me. She fẹ́ gang up ẹ fẹ́ poison me right. báwo ṣe ma poison. then i said no i'm not gonna eat from her. you will eat. Come. i said no leave me alone i'm not eating. ah ah baby ah you will eat oh you will eat don't tell me that please come ma born now. pé Kúnfọlá ti bímọ ni bẹ́ẹ̀ ni ọkùnrin ló bí <laughs> ìyá àtọmọ wa okay everybody wa okay yes ma yes ma ẹ ṣe ma ẹ̀yin lẹkùn ewu ọmọ ma oh okay all right ma all right mo ti gbọ́ mo ti gbọ́ ẹ àánú ma expect yín ẹ kú ewu ọmọ ma. dáàdì jíde ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin lára mi lánàá ẹjẹ adúpẹ́ fọ́lọ́run ha ẹ ṣé mo dúpẹ́ gidi kan ni tí ò bá ń ṣe ẹ̀yin tẹ́ sọ wípé ká má tọ̀nà sùn lálẹ́ àná ṣé mo wípé àwọn olè tó wá sàdúgbò ìlànà tó bá jẹ́ pé wọ́n rí iná nínú ilé ni wọ́n máa wá ká amọ́nu ilé ni èmi tó dẹ̀ jẹ́ pé mi nìkan ni mo dá wà nínú ilé mọ́mi Ṣadé tó wà ní second house wa ń bíbá yìí ẹni tó ti bímọ mẹ́ta ọkùnrin mẹ́fà nánú bá wọn lọ́sọ̀pọ̀ èmi tí mi wá tí bí kankan ẹ tó tún yọ lọ ṣé wọn ò ní pa mí sáyé báyìí ah, ah, ṣé wọn ò ní ah. bà mí láyé jẹ́ tó bá jẹ́ pé wọn wọlé lánàá ni oh, lẹ́yìn tó bá ti kó gbogbo dúkìá lọ tán wọn tún ṣe olú ẹ báṣubàṣu eh? ẹǹdè eh, eh, àǹtí kí ló dé ẹ̀yin Yorùbá ní oore lórí ń wọ̀tọ̀ ni ẹ máa wá wo èmi ò tiẹ̀ wá mọ̀ pé ibi tí ó padà bá yọ ni ìkíní náà kàn fẹ́ wá sí mi yẹ pé kí n sọ fún yín pé tọ̀ ẹ má jẹ́ atẹnẹ́nà léyìí sùn lálẹ́ ńlẹ̀ mí sọ ká wá dúpẹ́ fèmi tí mo sọ lóòótọ́ ká tún dúpẹ́ fẹ̀yìn tí mo sọ fún tẹ̀yìn náà gbà lẹ́lu ẹ̀mí bá wà tó bá kọtí ikún tí ọba gbà ṣé ohun tí yóò ṣẹlẹ̀ sáwàá mọ̀. Ah. èmi ò mọ̀ pé lòlè ni wọ́n bá dé ah. ẹ wọn mọ. ẹ wo ṣe rí báyìí mi ò lè sùn mọ́jú gbogbo bí mo ṣe ń gbọ́rọ̀ gan ṣọ̀tì ẹ̀ báyìí àyà mi kò ṣe kìm ah. kìm kí ọlọ́mọdé kan yà wọlé wa ọlọ́mọdé kan yà wọlé wa o. èmi náà sún mo kẹrin abẹ lẹ́ńgọ̀ tí bí ẹ̀yin ọkọ̀ ń bẹ̀ ni pé tọ̀ bí wọ́n bá láwọn òde àwọn òde náà ni èyí wọ́n bẹ̀ mí náà ń bẹ̀ wọ́n bá wọn fà á ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ adúpẹ́ àní rí láburú aburú dadi. ide nbó ni pẹ̀lẹ́. àǹtí ẹ kà sí. ẹ kà rẹ wa ok ẹ pẹ̀lẹ́ báwo ni iṣẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ wo ẹ ń bá ń dúpẹ́ lọ́wọ́ àǹtí ńṣe ni wọ́n ń ṣe mí bí ìgbà tó jẹ́ pé mi mo bí wọn wọn ò fi mí sípò ọmọ ọ̀dọ̀ rárá àti rárá ńṣe ni wọ́n dà mí pọ̀ mọ́mọ́ tọ́ mm, ọ̀rọ̀ wọn tọ́ pẹ́. àǹtí oh, ẹ ṣe gan ẹ ṣe gan Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Ah, ẹ wo wọn jíde ẹ ní ìdá ti dúpẹ́ lọ́wọ́ mi ṣe rí dáàdì bọ́ ṣe wà yìí wọ́n ti di bàbá fún mi gbogbo wa lápapọ̀ àti di one happy family so <laughs> mo ní láti take care wọn dáadáa ẹ <laughs> mọ nǹkan dáàdì ẹ jẹ́ kí n fi ẹ̀yìn àtọkùn jíde lẹ́kẹ̀lẹ̀ ráyè sọ̀rọ̀ dáadáa but Babájídé ẹjọ tó yọ lọ tí bàbá bẹ bá ti dé hmm. ẹ sọ pé kó má ra diesel hmm. a lè tọwọ́ sùn. Ah, irọ́ irọ́ ẹ wo madam àtẹnẹ sùn lálẹ́ eh. ẹ ogun ti rí wa kété ọ̀fọ̀ ti rí wa kété àtúngbọ́ bímọ ńlẹ̀ yìí mọ́ ẹ gbọ́ àtẹnẹ sùn hmm. ẹ ṣeun ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ eh, ẹ ṣeun. Eh? dadi báwo lè ṣe ṣe báyìí náà. kí ni mo ṣe. sẹ́yìn náà wò rí bóòrùn ṣe mú ni. mo rí. irú adúrò òrùn inú òrùn ilẹ̀ ìgbà tẹ́lẹ̀ ti ń ṣiṣẹ́. Ah mo ti sọ fún yín times without number mi ò like iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ iṣẹ́ inú tẹ̀ ń sara yín sùn tẹ̀ ń sara ṣé fẹ́ para yín fún wa ni ẹ mi ò like rẹ̀ ṣe yìí o. bàbá jídé bàbá jídé ẹ oòrùn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí torí bàgbàlagbà bá bọ́nú òrùn ìtàn máa ń mẹ́gun àgbàlagbà lé kókókó ni bí ìgbà tẹ́mi ń yàrùn ni àti pé pàápàá ńgbà tí èsì pé inú òrùn lèmi ń jókòó sí abẹ́ nǹkan ló pín bẹ́ẹ̀ lèmi ọ̀wà èmi wọ́n ń sọ ọ̀rọ̀ kan ń lọ bá wa lẹ́nu ẹ̀ tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ la fi dúró sínú òrùn àyín àti pé pàápàá èmi ò lè jókòó lé láì ṣiṣẹ́ bí n bá jókòó lé láì ṣiṣẹ́ yóò máa rẹ̀ mí. mi ò láìkí kọ́tà ẹ̀ sọ sẹ́yìn mhm. mo ní iṣẹ́ gate man tẹ̀ ń ṣe mi ò fi taratara gbà mo dẹ̀ ti sọ fún yín pé mi ò fẹ́ mi ò fẹ́ náà nìyẹn mo tó láti tọ́jú yín agbára Ọlọ́run ká mo sọ fún yín mọ́mọ́ ẹ ṣé ó dìgbà tí bá lọ rú àwọn èèyàn kan wá kidnap yín kó lọ gbé yín pamọ́ ṣé kò tẹ́ fẹ́ nìyẹn èmi ṣé kò tẹ́ fẹ́ nìyẹn. babájídé ó kidnapper mi njẹ́ ọba dẹ òótọ́ bá kidnapper mi báyìí inú ọlẹ́ tó lọ tì pamọ́ sí ibẹ̀ ni wọ́n kù sí ṣé ojú ẹ bá já ṣé ènì lọ fẹ́ àwọn kan tẹ̀ ń ṣe. ẹ wo ṣe sùúrù àwọn tẹ̀ ń sọ yìí tẹ̀ ń sọ yìí òǹkó àwọn tẹ̀ ń sọ yìí kò ń ṣe torí ọlọ́run bí ò ṣe torí tiẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún oore kan wà tí wọ́n ṣe látọwọ́ mi náà lè sọ́dọ̀ rẹ gbogbo ìgbà tí n bá ti wá ṣe mo lè fi ṣe ilẹ̀ ń gbà náà àmọ́ láì tí ì ṣe ọba ń gbọ́ ibi ni màá kú sí bóyá ni màá lọlé ibi ni màá kú sí bóyá ni màá lọlé ọjọ́ máa bọ̀ lábẹ́ ìbòjì kó yé para rẹ sínú òrùn bẹ̀. olódùmarè ọmọ ṣeun olúwa ṣeun ẹlẹ́dàá mi ọmọ ṣeun ó ṣeun ọba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. o ti ṣèlérí o ní wọn kì í fi abẹ gbẹ̀bí ewúrẹ́. bẹ́ẹ̀ni o. kò sẹ́ni jẹ́ fabẹ gbẹ̀bí àgùntàn. bẹ́ẹ̀ni. àbí ta ló jẹ́ fabẹ gbẹ̀bí ẹyin adìyẹ. kò sí. ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. <laughs> bẹ́ẹ̀ni. ẹlẹ́dàá mi mọ̀ mọ̀ wá náà rẹ̀. olúwa ṣe. bó o gan-an ló ṣe gbọ́. ẹ ìyáálé rẹ̀ náà ni. ìyáálé rẹ̀. bẹ́ẹ̀ni. irọ́ ni. ṣé ṣé kọ̀tá la òun náà ti gba èèbó ti mọ̀ pé ọmọ ní ń pọmọ wáyé ẹ ṣùgbọ́n ọmọ mi ọkọ wọn lóyìn sí orí ah, jàre. yóò lè wọn ara rẹ̀ á tún wálé. àbí. ebó mo ti ń wá kiri náà lolúwa ti fi ta lọ́rẹ. àbẹ́ẹ̀ni. Ah, àbí wọ́n ní ọmọkùnrin ló bí. láǹtì kódà ó pọra rẹ̀ lẹ́nu. ọlọ́run o ṣe o mójú rí báyìí o débẹ̀ orí débẹ̀ àmọ́ bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà rí i ah, bí mo sọ fún ẹ níjọ́ kìíní àná ó ní fi dá mi dá. ọ̀rẹ́ mi ò wí bẹ́ẹ̀ ah, ah. ò wí bẹ́ẹ̀ ò sì ṣe bẹ́ẹ̀ ìwọ gan ló yẹ kọ́mọ pè ní ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olúwa ò eh. ṣe èmi la ò ní yọ̀ sí mo sọ fún èmi la ò ní yọ̀ ìjà mi bá a ti fẹ́ lórí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí. mo ní bá a ti fẹ́ lórí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. dókítà wa sọ. inú sí bá sọ ju gbogbo nǹkan tó ti máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. ẹ bọ̀ tí kí ni nǹkan tó wá sọ wípé ó fa ẹ̀bí fún ẹ. ó lárùn ẹ̀ tó àti tíì ó ti fún mi lóògùn aràn. tí mo ti ń jó tí mo ti ń yọ̀ tí inú mi ti ń dùn pé ah, àwa náà ní pẹ́ ṣe bébí ṣàwà. ọ̀rẹ́ mi kò dùn ẹ tó mi ó dùn mí gan-an ó dùn mí débi pé ó gbomijé lójú mi. ọ̀rẹ́ mi it's okay ṣe ti gbọ́ ọlọ́run máa padà ṣe tó dáa hmm. apẹ́ kó tó jẹun ní jẹ̀bàjẹ́ ọlọ́run tó ṣe fún táyé ó máa ṣe fún kẹ́hìndé náà ṣe ti gbọ́ hmm. mo nígbàgbọ́ pé very soon ìyanu máa ṣẹlẹ̀. Hmm? èmi tiẹ̀ ti wá rò lọ́pọ̀ ara mi mo ti rò mo ti mo ti pọkàn kó kó dàbí pé ọlọ́run gan ò fẹ́ kí n dọ́lọ́mọ láyé wá kò kọ́ ọmọ mọ́ mi. Ah, don't say that má fẹnu ara ẹ sọ̀rọ̀ òdì sí rẹ̀ ò ṣe ní bá wọn lọ́mọ láyé torí kíni sórí ọlọ́run tó ṣe ti Táyé ó bọ̀ wá ṣe ti Kẹ́hìndé ọlọ́run máa ṣe tiẹ̀ náà fún ẹ tó bá pẹ́ tó bá yá jọ torí ọlọ́run ṣe ti gbọ́ ọ̀rẹ́ mi sókè. Hmm? mo ṣe wá mọ̀ wípé tó bá dọ̀la gan kí n fi gbogbo léyìí kí n fi ṣọmọ nǹkan kan dùn mí tó dẹ̀ ń dùn ẹlẹ́dàá mi. kí ni tiẹ̀ ni wípé mo tiẹ̀ ti kọ́kọ́ fọmọ ọlọ́mọ ṣọmọ náà. ọ̀rẹ́ mi ìyẹn ò nítumọ̀ kò sí bó ṣe lè wù kó rí tẹnitẹni tàkísà ń tàtàn ṣó ti gbọ́ ṣòrí tó bá di pé ìwọ náà dọlọmọ láyé tó fi ọwọ́ ara ẹ tó fi gbọ́mọjọ́ gbogbo eléyìí tó ń sọ yìí ò ní ríro mọ́ ṣó ti gbọ́. <sighs> ọ̀rẹ́ mi tún kẹ́ ẹ̀. ìyá ẹ̀bẹ̀jì. ìyá àbí ìyá aràn. <laughs> alárànbaràn lórí olúwa. àbẹ̀kẹ́ mi ọmọ ajé fọjọ́ gbogbo dára bíi egbò wo iṣu atẹnumọ́ràn báyìí ni Yorùbá sọ pé kì í jóná o òrìṣà ìyá ò sí o. Mm? èmi ò ní pé o mọ̀fọ́mọ rẹ lé ìyálé rẹ lọ́wọ́ àmọ́ gbogbo aláàmú ló dànù délé àwòmí tínú rúnnù wọn bábí àmọ́ bá ń jáde ń ṣe ní mọ́mọ́ rẹ̀ lọ́ọ́. màámi nígbà tó dé lóhùn tẹ̀lé mi ń kọ́ ọ ó rẹ̀ ń pé ẹ̀ mọ irú ìbáṣepọ̀ tó wà láàrin akin àti ìyálé mi o ah. àfi bíbà pé ìyálé mi mo bí akin fún ni òun ló máa lọ gbé ní school òun ló máa gbé lọ school òun ló máa wẹ̀ fún òun ló máa fún lóúnjẹ àwọn méjèèjì mọ wàrà wọn in fact gan inú yàrá ẹ̀ ló ń sùn so èmi tiẹ̀ ti gbà kámú sí hmm. ìtọ́ ẹ pé bí gbogbo ọ̀rọ̀ ṣe rí nìyẹn in fact um, birthday ọmọ mi ta fẹ́ ṣe lọ́la ìyáálé mi ló ra gbogbo nǹkan tó fẹ́ fi ṣe birthday so bọ́ọ̀rọ̀ hmm. àwọn méjèèjì ṣe rí nìyẹn. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ìra ò fẹ́ pòpòrò dénú ọmọ aráyé ò fẹ́ a jẹun nínú àwo tangaran ojú la rí báyìí ọ̀rẹ́ òde inú àbẹ̀kẹ́. màámi ẹ má bínú tí má ti ń bọ̀ níbí lẹ́ẹ̀kejì màá bá yín mú ọmọ yín dá mo mọ̀ pé torí pé mo mọ ọmọ yín dání ló ń ṣe yín àárọ̀ ẹ̀ sọ yín. ṣéyàn wá kò tó ṣèyàn ni ah, ọmọ ọmọ ẹni mọ̀lẹ́rẹ́ ẹni mm. ó tó bẹ́ẹ̀ ó tó jù bẹ́ẹ̀ lọ <laughs> ṣé ọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ ló wá ń lọ báyìí. báwo tí mo bá wọn ṣe ti tó gẹ́ mo máa yà lọ́dọ̀ ọ̀rẹ́ mi bóyá láti bẹ̀rẹ̀. kò burú o àmọ́ ká sọ tó taarú ọmọ mi ń sọ mí. ọ̀rọ̀ máa ń wá kiri. nígbà kò burú o ṣe mi wá ṣe o rẹpẹtẹ ọmọ mi tó ti wá mọ̀ mí ní kí wọ́n lé. àlejò kí ni wọ́n gbẹ́lé lọ́wọ́ fún ọtí ìgbẹ́. ẹ̀ sì jí ni. Ah. ẹ káàárọ̀. káàárọ̀. rí i gbé táyà sí. pẹ̀lẹ́ mi mm-hmm. pè ní ní bẹ́ẹ̀ jẹ́ ọmọ mi ni wọ́n ní kí wọ́n kí i. kí oh. <laughs> nǹkan ti pa gúúsà. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ god bless you for me mm, god bless you for me wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún wàá lọ́wọ́ rẹ lẹ́yìn tó pọ̀ tó pọ̀ tó pọ̀ àwa ní fojú sunkún ẹ. àmín àmín àmín. all right my baby. Eh? ó yá bá mi wẹ̀ fún bá mi wẹ̀ fún fẹ́ gbé jáde ó yá come come pẹ̀lẹ́ mo ti jí yín hmm, come and greet mommy come. bí a kì í tẹ̀lé wẹ̀ fún ìkọ́ni fúnra mi baby let's go and baff. dòdòrán dòrán kí sọ̀pọ̀nà bá fẹ́ gbájé rẹ̀ wò ó gbogbo ní ìjẹ̀sà yẹ́ fi tọrọ kò níyẹn o gbogbo la yẹ́ fi bá nìyẹn lò ẹ ṣe bí tó o èmi o sọmọ ìmọ̀dà mi ṣàlàyé kú ọ mo yí o kí mo fẹ́ yà ọ́ ṣe wàá jẹ́ kẹrẹ́dì torí mi náà ni mo fẹ́ fọ́ ṣe. àmì ìgbàdí sọrí èmi náà níyàn business partner kan kí mo fẹ́ bá ṣe òkàn ní ọ̀sẹ̀ kí bọ̀ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọjọ́ kó mi rẹ́dì torí kébà rẹ́dì ṣàgbọ̀n náà gbáyé gbogbo rí alọ́ o. máa lọ mi ní fòpọ̀ kí ló ṣe kọ́ mi ṣe bí yé mo mi ṣe pé ẹ tó torí ẹ ṣe bìrẹ ṣèbí gbọ̀ngàn fẹ́ yá ó ṣe lọ́ mi rá bàbà kan mi dọ̀bálẹ̀ kó bá yá èyí jẹ sáàsùn ọ̀ ẹ yá àṣeráríà lóore mo yá ọ lóbẹ̀ òun lọ mi pè tán kó mi mo mi ṣe pé kó bá yá di ọ̀sẹ̀ kí bọ́ kí mi bá rómi gbà ìgbẹ́ lọ́tọ́ àmì ìsọ̀pẹ̀ náà agbáyé ria agbáyé rẹ agbáyé ọmọ rẹ ògúnlákà yá já sọ̀rọ̀ ńlọ́jọ́ ń bẹ́ẹ̀ ni àjàfi kó bá yẹ pé mọ̀ mí ń ṣeré ọ̀dà mọ́ bínú mọ́ bínú kí Ṣàngó bá ti afọ́jú rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ wọ́n fún mi lómi kó bá dọ̀sẹ̀ bọ̀ wàá mọ̀ iye sọ̀pọ̀nà ti gbáyé ìran rẹ lọ. ẹ kò <laughs> sọ bẹ́ẹ̀ kò mí èmi àti àkàntì ẹ̀dẹ̀ ríra àmọ́ ó fún mi ní <laughs> yẹ ó fún mi good news yẹn àìmí gan mo wà very very excited i'm very very excited. Ah! ìkúnlẹ̀ abiyamọ àìgbàdo. ọmọ mi calm down ayọ̀lá kí ló ṣẹlẹ̀ good man kí ló ń ṣe ẹ̀ ah, what happened. hey hey shut just shut up. okay okay ṣé kò ṣe ni. kí kí ló sọ pé ó ṣẹlẹ̀ gbọ́dọ̀ ah! kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ báwo ni jàre woman woman woman kí ló ń ṣe náà. Who are you? Uh, do doctor, èmi ni Baba, ọmọ tó gbé wá. Èmi ni ìyá èmi ni mo fi èmi ni. You have to stay Please, strong. Please, how is it now? Um, you just have to stay strong. Yes. But a gbìyànjú ṣùgbọ́n but we lost him. You lost what? Huh? Lost, who? Wait, wait. She lost what? Doctor, wait, wait, wait. Ah! Orí mi o. Ṣé ó tán? Àfìgbà tó lù ú pa. Àfìgbà oyánkè ọmọ òun. Òòkàn tilẹ̀ fẹ́ tẹ́lẹ̀. Sórí, ṣé tán? Àṣẹ gbogbo mò ń gbére ilé ìwòsàn mo ń gbé lọ ṣe kínní mo fẹ́ lọ ra gbá mo fẹ́ lọ ra wo àti ọba mi ń kẹ òun kẹ òun kẹ kó lè yan jẹ sódà tí wàá pọ̀ ọmọ náà báyìí ṣó tán ṣó tán tiẹ̀ bẹ́ẹ̀ à ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàá ké látàárọ̀ dọ́jọ́ alẹ́ ni mo kúkú ti sọ ọmọ mi ni ò gbọ́rọ̀ sí mi lẹ́nu tó bá jẹ́ pé káyọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu mo sọ fún mo ní mo ti wo súrà rẹ kò sí nǹkan kan tó lè tó lè gbàbẹ̀ jáde àgàn làgàn mọ́ máa jẹ́ lọ́jọ́kọjọ́ ṣó ìwọ ojókòó kalẹ̀ ń bẹ̀ èmi ló ń ṣe ń bẹ̀ ń òun wọ ẹkún mu ní tó yẹ kó ya bò ó kó ya parapara òun wọ ẹkún òsì gbogbo ìfẹ́ tó lórí sí àti òtí ẹ̀ kò sí nǹkan náà àti kò pa omi òṣìwò ló ń yọ lójú omi òṣìwò ló ń ké ẹkún òṣìwò ló tẹ̀ káyọ̀ káyọ̀ wálé wàá gbọ́rọ̀ lẹ́nìí wàá gbélé gbọ́ wàá gbà ẹ pa mí lọ́mọ ẹ pa mí lọ́mọ Jésù mi nígbà. Fúnmi ní ìwé ní àwọn ọmọdára àwọn ọmọdára. Mi ò mọ̀ mọ̀ mi ò mọ̀ mọ̀ mi ò Ani ní ó dàrọ̀ mo fẹ́ lọ sùn. síbo. ọ̀dọ̀ kúfọ́lá náà. ah, ah. ọ̀dọ̀ kúfọ́lá wo. for the past two weeks you have been sleeping in our room kí ló dé why. wọ́n ní ìwọ náà ṣàmọ̀ páwọn yorùbá ní tí náà ò bá tán láṣọ ẹ jẹ́ kí tán lè kan náà right now ọmọ yẹn need me. i need you too. i know but i have to be with her now. Can't you just spend this night no, here? No, not tonight, baby. I love you. I have to go. Hmm? Good night. ebi ò pa ẹ́ ni. <coughs> ebi ò pa mí. tẹ́bi ò bá pa ẹ́ ebi ń pa wàtà wa nílé àbí kí ló dé tó ti dáná. ẹ rí i pé mo pause pé tẹ́bi ò bá pa mí ebi ń pa àwọn tó wà nílé so ah, ah. ẹ lójú ni ẹ̀mọ̀ náà kitchen kẹ̀ lọ dáná. ó ó ẹ̀yin wà lára àwọn tó ń believe pé eh, ẹrú ni ìdòwú jẹ́ fáwọn ìbejì rárá gbogbo wa ẹ̀kọ́ náà ni wa ṣẹ́rí òfin tó mú egún òun náà ló mú ẹlẹ́yà tẹ́ẹ̀ lè dáná kẹ́ lọ gbé wanted sí géètì yìí pẹ́ ìwọ ọmọdé tó máa bá yín dáná. Kofola, do you realize who you are talking to? ṣẹ́yìn lẹ́tí sọ̀rọ̀ nísìnyí. Ah. ṣìgìdì yìí ti ń ṣeré ẹ̀tẹ̀ ó ti ní kó gbé òun lọ sódò ó fẹ́ tẹ ó fẹ́ tẹ finally ó dàbí pé mo ti change ẹ̀ fún yìí mo ti ń lo ẹ ẹ ẹ ẹ mo ti change ẹ̀ fún ẹ ò tí mo bẹ́ yọ mo ti change ẹ̀ fún ẹ ṣó ara ẹ̀ ó máa tó tẹ o ó máa tó tẹ o. orí ẹ̀yọ́ ti fún ni ká ló fọ́ ni ká ló fọ́ ni. àmọ́ wá ṣe nǹkan kẹ̀. ẹ lọ́ọ̀rẹ́ mi yẹ mo ṣe ń gbẹ dáadáa báyìí. ọ̀rẹ́ mi àfi kó o ṣe sùúrù sórí gbogbo nǹkan tó wà nílẹ̀ sùúrù tó lọ́jọ́ ni ṣe bára àwọn ọ̀là kọjá tán sọ ipò máa là kọjá nínú ìrìn àjò ẹ òun ti rọra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àfi kò ní sùúrù jọ torí ọlọ́run kí gbogbo ìjìyà àtẹ̀yìnwá kó má wàá já sásán àfàṣọ tí wàá sọ fún báyìí ò ah, tiẹ̀ ní choice ó ní láti sọ fún ni àbí but tó bá ti wá sọ fún ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ o gbogbo nǹkan tó bá wù kó sọ fún ẹ padà ṣáà fọwọ́ lẹ́ran kó máa wò ṣòtí gbọ́ má sọ nǹkan kan o jọ torí ọlọ́run ibi tó bá ti sọ̀rọ̀ ó sì ló lè sọ pé ó sọ nǹkan tó bí òun nù. ọlọ́run á tiẹ̀ ṣe é ọlọ́run á ṣe é ọ̀rẹ́ mi ìgbọràn ó sàn jù ẹbọ rúru lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbò lọ ṣé bí gbogbo kínní nǹkan tá a ti gbọ́ sẹ́yìn ni tíyàn bá wá kọtí kankan tó wá sọ yí pé òun ò ní ṣe gbogbo kínní àbóhùn ní ní sùúrù ṣé o mọ̀ wípé nǹkan tó bá tẹ̀yìn ẹ̀ yọ olú ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fà nìyẹn ẹ̀ ṣàrà ṣe sùúrù pẹ̀lẹ́. ẹ mi ì lọ síbi kankan wọn lé ok all right no problem ọ̀rẹ́ mi take care easy o ṣó ti gbọ́ gbogbo ẹ̀ máa níyànjú lágbára ọlọ́run ṣorí sùúrù tó ń wò yẹn ó lè sòkúta jí náà mo dẹ̀ fẹ́ kó mọ̀ yí pé onísùúrù báyìí òun nìkan ló lè jèrè ayé ẹ̀ ṣe ti gbọ́ mo nígbàgbọ́ wípé agbára ọlọ́run ah, tó bá máa fi di parí gbogbo ọ̀rọ̀ yìí ah, ah, èmi àti àjọ máa rẹ́rìn last ni ọlọ́run bá it's okay it's okay it's okay it's okay all right all right darling okay just take care of yourself. èmi ń sáré ìwọ ń sáré kórè mú délé ìwọ ń sáré èmi ń sáré ibo la mọ̀ ta ogun rẹ̀ sí. Ayo, good morning. Good morning. Baby, what is it? Eh, tell me in plain language, what is the problem? What have I done wrong? Kí ni nǹkan tí mo ṣe? It's been three days, three days and three nights since I last set my eyes on you kí ni nǹkan tí mo ṣe náà tó yẹ kí wọ́n máa kọlẹ̀kùn kí wọ́n bá jìnlẹ̀kùn mọ́ kọ́ mi lórí just because I want to see you just because I miss you. Are you done talking? I have a flight to catch. Wait, I'm not. I'm not done. Actually, apart from the fact that I want to see you so badly mo fẹ́ fẹjọ́ kú fọlá sùn ẹ̀. please don't go there please Kufola is a very patient woman irú nǹkan tó ṣẹlẹ̀ sí Kufola yẹn ta ló máa ṣẹlẹ̀ sí tí ò ní bára jẹ́ ó yẹ ká máa kí ọmọbìnrin yẹn kó àtẹ̀mọ́ra that's what we should be doing ó ti bímọ kú rí ah! tó bá ṣe pé wọ́n ló bímọ kú ṣé wàá wàá. Please. <laughs> what are you saying? What are you trying to say? Eh, are you trying to say pé mo mọ̀ mọ̀ ìgbé mo fọwọ́ ara mi pa fún mi níyì? Èmi kọ́ ni mo pa fún mi níyì. Am I supposed to say? What am I to do? <laughs> That you didn't kill my child? That that woman is not money. Her child is dead because of you. Excuse me. I know. <laughs> Familia was my chance. I loved him so much. I loved him. Irú ayé wo lè rí? Ayé ìyá. Ayé òṣì. Ayé ìkà. Tàmí gbọ́. nígbà tó mi èṣù nígbà tí ipò fẹ́ ṣe àwọn orí ibú ọláyàgò no ah, ah, ah, sọ̀rọ̀ wọn ò bí ẹ̀dá bẹ́ẹ̀ wọn ò bí pọnrípọnrín bàbá tó bí bàbá ńlá bàbá olórí ẹbí yín dà ó ní tìjú o ṣé tó yẹ mo ti calm down fún ẹnu lẹ́yìn níwọ̀n tó yẹ kó lọ sọ́jà kó ra blanket kó gbé orí ẹ̀ kó jókòó sí ilé kó máa sunkún kọ́ ní kí ló ṣe é kó ní ojú ń tì ẹ́ ni èyí ọmọ òbí àti wọn á bí fún ẹ sọ́dà wa tiẹ̀ wà lè jẹ́ alábìyàmọ by association ó tún mọ̀ tún pa á o mọ bí o mọ tọ́jú àfi kò jí kò jẹun kò ṣe mí kọ ó ní sí o tí máa fi fi ìfọwọ́sí tí máa fi dá ìnáwó létí ẹ̀ wàá máa gbọ́ ní tó ogún dè ni. Honey. Hey, can you say hello to me? Honey. Honey, mo kí ẹ now. Hello. What? Oh, sorry. Oh, sorry ó sọ̀rọ̀ sí mi ó sọ̀rọ̀ sí mi nísìnyí ó pè mí lágọ̀. Ah, mo gbọ́. ó fọmọ bù mí. mo ti débẹ̀ yà tó sọ ẹ̀ mo gbọ́ tó ní òbí mọ́. ó ń bínú nìyà. ó tún gbé mi ó gbé mi ṣubú ó gbé mi ṣubú ẹ̀jẹ̀. sorry sorry ṣé àwọn pé kò ju àbúrò ẹ lọ wà á rò pé ọ̀kẹ́ tábìlẹ̀ bá ṣe òṣàlẹ̀ pa tó bá dẹ̀ ní ó bu ẹ̀ ó rúdù ni ó dẹ̀ rúdù sẹ́mi náà lójú ẹ̀ ń sìn olùpẹ̀mí náà sọ fún ọ́rùd sẹ́mi náà mọ́ kí kò dá mi lóhùn má bẹ̀ mọ́. pé ó sọ pé sọ pé mo bímọ. a ní kó má bínú ọ̀ni i'm not i'm not pleased with you can't you just say it with ha ha báyọ̀. sì mọ kankan. lè ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nísàlẹ̀. mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé not what I'm saying. What are you saying? Mo sọ fún babe? I'm waiting for more bú me. Mo sọ fún ẹ pé ó tì mí ṣùgbọ́n mo ṣèṣe. And that was all you could say? Mo gbọ́, bó ṣorí tí ẹ dàrú ni. Kí lè gbogbo nǹkan tí mo ṣe nínú ilé mi ò mọ̀ ṣe kí ló bá mi sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sí mi kó kú mi kó gbé mi ṣubú mi ò tún sọ̀rọ̀ ó lè tún wá òun tún lè dájú. òbí ẹ ò pé òponú ni ẹ ò gàn you are very stupid ọlójú tì ṣé olórí tó ń lò ní. ó ṣe lè jẹ́ pé ilé mi nìkan ilé tèmi nìkan lẹ́tí mo máa parọ́ ń gbowó gbà á nílé around ilé mi wà ń bí ilé yíwa káàkiri ilé ìjà mo máa parọ́ nu ilé mi everyday why oníṣẹ́ ò lábọ̀ oní kankan tó ṣe you're so useless all you know how to do is fight. èmi màá ló ń bá sọ̀rọ̀. tani ẹ ẹ wá you tani ẹ. <laughs> don't do this. Don't do Oh, fuck. Don't ever in your life. Come on, come on,

Ya mama má jẹ mí gbé. rántí mi bàbá rántí mi rántí mi Èdùmàrè mi o rántí mi ìjà dópin ogun ti tán olùgbàlà jagun mọ́lú ayọ̀ la ó máa kọ́ aleluya kí ọmọ ìgbàlà kí aleluya ẹ kí aleluya lẹ́ẹ̀kan sí i. arábìnrin ẹkún ò sí lọ́rọ̀ ẹ mọ́ nítorí mo náyọ̀ láti sọ fún ẹ wípé ìgbàlà ti wọnú ayé arábìnrin yìí bẹ́ẹ̀ ni gbogbo ìrékọjá rẹ̀ ti rékọjá òkúta ìdìgbòlùjá sì ti ṣubú ó ti sáré àsáyege orin ayọ̀ ló kù fún un ohun tó kù ni wípé ká dá ìkólọ rẹ̀ ká dá padà bí a ti dá ti Síónì padà kí a sì wá àáké aya rẹ̀ tó bọ́ sínú odò Maria kí a wá rí ẹ kí hallelujah. ẹ wo alàgbà hmm. gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò fi bí kọ́kọ́ yé mi mo ń sọ fún yín pọ̀pọ̀ mi náà mi ọ̀nà mi ò fi àjẹ mi ò fẹ́ rù mí ta ọ̀rọ̀ síta ó lé mi síta pé kí n máa lọ ẹ wá sọ pé ìjà ti dópin pé àti jagun mo lu lọ́nà wo. Farayọlá bẹ́ẹ̀ ni mo kúkú sọ tí o kò bá gbàgbé nínú àlá tó sọ pé o lá. So arábìnrin tíwọ́ rẹ̀ ń wọ ìjàkadì tẹ́ ń ṣe gbọ́n mi sí omi ò tó mo fẹ́ máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹni kọ̀ọ̀kan ni o lórí àlá rẹ̀ ṣe rí ẹni tẹ́lẹ̀ ń bájà ní ojú àlá yẹn òun ni ìyàwó tá a gbélé yín òun kan náà lẹni tó ń bá yín sá eré ìje ṣe wá rí pípa tí ẹ pa ọmọ ẹ̀ òun ni ìrè tó kọjá gẹ́gẹ́ bí a ṣe pa àṣẹ fún òkun nígbà wọn ni ó wá rí ẹlẹ́ǹkejì òun ni tọmọ rẹ̀ tó kú mọ́ ẹ lọ́wọ́ ṣó rí tọmọ tí ẹ rò pé ẹ pa tó kú mọ́ yín lọ́wọ́ òun ni ìrékọjá rẹ̀ tó rékọjá ṣó wá rí tẹlẹ́ǹkẹta òun ni ti àwọn ọlọ́pàá tí wọ́n wá arrest ẹ̀ sórí yẹn já sí ti ìyá ọkọ ìyá ìyàwó ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí wọ́n yíká yín tí wọ́n ń da ẹ̀ láàmú ṣé wá rí pípa tí a pa yín ní ojú àlá òun ni ti ọkọ tó lé ẹ jáde ní ojú àlá lílé tó lé ẹ jáde ló lé ẹ lọ sábà ikú lójú àlá òun ni ti ẹjọ́ tí adájọ́ dá àmọ́ ní báyìí ogun ti wá ṣẹ́ ó ti jagun ṣẹ́gun kò sí ewu níbi kankan mọ́. ṣe rí gbogbo ọ̀rọ̀ iṣẹ́ dàrú sí lójú tí ṣe rí bẹ́ẹ̀ ni n tí mo fẹ́ kẹ́ mú dání ni wípé ibẹ̀ yẹn kì í ṣe ilé ọkọ Farayọlá rárá ìdí nìyẹn tí a fi yan àwọn olùbásáré ìje tì kí ó bá a lè sá eré ìje gẹ́gẹ́ bí a ti ṣe kọ́ látòde ọ̀run wá òun ni gbogbo eré tí ó ń sá yìí ẹni tí Farayọlá ń pè ní ọkọ ẹ̀ kì í ṣe ẹni tí ó wá láti inú egungun ìhà rẹ̀ ìdí nìyẹn o torí pé kì ṣe ọkọ ẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ yé mi hmm. ìyẹn wá túmọ̀ sí wípé atẹ́kùn síbi ayọ̀ mi lásán ni káyọ̀wọlé jẹ́. bẹ́ẹ̀ ni sórí wàhálà tó ṣe tó fi la ibú odò yìí kọjá òun ni ilé káyọ̀wálé tó kọ́kọ́ fi ṣe ibùdó ẹ̀ nítorí pé kì í ṣe ibùdó ayọ̀ ẹni àmọ́ ní báyìí mo kí ẹ kú oríire olúwa ti bẹ́ẹ̀ ṣe o ti rí ibùjókòó ayọ̀ tiẹ̀. ibùjókòó ayọ̀ ibo ni ibùjókòó ayọ̀ náà wà wà ibo ni mo ti fẹ́ rí. arábìnrin mi tí mi ò bá ní parọ́ fún ẹ ààwẹ̀ àti àdúrà ní orí òkè ọlọ́run ọba òun nìkan ló lè mú wa rí ibùjókòó ayọ̀ tí à ń sọ yìí ìbá dára ká a tún wá gbìyànjú níwọ̀nba ìṣẹ́jú tó kù yìí kí ọ̀rọ̀ wa má dàbí ọ̀rọ̀ ọmọ ìsírẹ́lì tí wọ́n ní kí wọ́n fi ogójì ọjọ́ rìn àmọ́ láì ní sùúrù àti àìfarabalẹ̀ ìrìn àjò tí ó yẹ kí wọ́n rìn fún ogójì ọjọ́ wọ́n fi ogójì ọdún rìn ayọ̀ ni o ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù àmín ní agbára ìjẹ Jésù àmín. àgọ́lé o ẹ ṣílẹ̀kùn o. Ah. ọmọ ọ̀gá o ah ah hey. èmi ni màá. ah ah, ah. ah, ah. kí ló dé kí ló dé èmi ló ṣẹlẹ̀ tó rí mi tó fajúro ẹni ọ̀hún sopa. torí pé mi ò fẹ́ rí yín rárá rárá ni. o ò fẹ́ rí mi kí mo ṣe. kí ló dé gan-an ṣé wọ́n máa ń so ẹran mọ́ ẹran kí kankan kan pa ni. ṣọ́rọ̀ yín sí mi ni ẹ tì mí títí títí tí ẹ tì mí gbọ̀ngbọ̀n ẹ sọ mí dẹrú ẹ tún lé mi títí títí tí ẹ tì mí gbọ̀ngbọ̀n ẹ pa mí lọ́mọ bígbà ah. pé èèyàn ò tó yín ẹ tún kẹ́sẹ̀ òsì yín léra wọn ẹ tún dé ẹ fẹ́ máa fọwọ́ lulẹ̀ kẹ́ máa pàṣẹ bó ṣe wù yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àbí ẹ fẹ́ lémi bẹ́ẹ̀ ṣe lé fara ẹ la àbí. ìjẹ tẹ ẹ jẹ tẹtẹ ẹ tún fẹ́ jẹ dábúrò. mama ẹ wojú mi dáadáa hm. ẹ má fi ojú àgbàrá wé kúdẹ́tì ah. bí kọ́. Hm odò àgbẹ̀yìn lọ tẹ bá fi ojú àná wo òkú màmá ẹ bọra máa bọ yín láṣọ kò sí náà. nǹkan tẹ́ ẹni kí n ṣe gan òye mi ẹ̀yin lẹ ní ẹkọ ẹni kí n má fẹ́ farayọlá torí mo ṣe kọ́lẹ̀ ẹni kúfọ́lá lẹ fẹ́ kí n fẹ́ dandan kúfọ́lá yẹn náà mo fẹ́ mami ṣe fẹ́ kí n tún lélẹ̀ náà lọ ni. àwọ bíi ti báwo wọn ní olóyàwó rẹ o mo kàn ní kí n fi tọ́ ẹ létí pé n tún ń ṣe sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò bá mi lára mu kó bá mi báwí kó yé ṣe bẹ́ẹ̀ sí mi mọ́. mami bíbáwí yẹn gangan ni òye mi bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n bá wí gangan ni mi ò mọ̀ ṣé kí n yọ belt sínsìn ni àbí kí n fi kòbókò nà ah, mi mọ bí máa ṣe ṣe ẹ wò mà ẹ wò ẹ jẹ́ kí n mú ọgbọ́n ọmọdé tèmi wá ẹ̀yin fúnra yín náà lè máa bá wí ìyàwó yín tẹ́ fẹ́ gangan ni èyí tèmi fẹ́ ẹ ṣáà mọ̀ pé kò ń gbóyin lẹ́nu tẹ́ bá bu ọmọ àdákẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣépè fáwọn òbí ẹ̀ kò ní sọ̀rọ̀ kò ní jà yín yàn eléyìí ẹ̀yin lẹ fẹ́ so ẹ máa gbé ẹ máa bá wí ṣẹgbọn mà. mo rí e bá. ah àfìgbà tó bọ́rọ̀ ìdébí ẹ̀tẹ́ po. Ah! ọ̀rẹ́ mi ìyá Kúnfọ́lá tèmi mọ̀ yé mi wò èmi ò lè jẹ́ kọ́mọ mi kó lọ rèé mú ìyàwó níbi tójú mi ò ti lè tó pẹ̀lú gbogbo ìyà ti jẹ lórí àwọn ọmọ wọn ṣé ó yẹ kí n lọ rèé jẹ́ ó mú nílùú àjèjì ni yóò bá di pé ìyá rẹ o kò gbọ́dọ̀ wálé wa o kìnìún kan kìnìún kan ètò pẹ́pẹ́ sí o alòun náà bá ní kí n mọ̀ wá ní ọmọ tèmi sẹ́yìn ah. ò burú jù. ó burú jáde a ó burú mọ̀nà kan òótọ́ lòun hmm. àmọ́ ọmọ mi kún fọlá ọ̀rọ̀ rẹ̀ ní ṣe mí ń kàyéfì o. sáwọ. kò ṣe é nítorí pé kún fọlá ti ní bọ́ọ̀lù kíkan tóun àti ẹ̀jọ̀ ń kóra wọn káàkiri pé wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ ni Eh, ǹgbọ́mọ rẹ ni wọ́n sì lè bọ́mọ rẹ hmm. ah, ọmọ wa náà ni àṣẹ tá a bá pa fún wọn náà ló máa múlẹ̀ hmm. bẹ́ẹ̀ ni ìwọ bọ́mọ rẹ sọ̀rọ̀ ọmọ rẹ ni kò lè kọ̀rọ̀ sí ọ lẹ́nu àbí. orí yìí ń sọ orí yìí ń sọ ṣé òótọ́ ni ó sì dá lójú pé bí n bá bọ́mọ mi sọ̀rọ̀ yóò gbọ́ sí mi lẹ́nu àmọ́ ọmọ rẹ ń kọ́ ṣé yóò gbà á. ta ni wo ọmú mi àti ìkúnlẹ̀ mi ni wọ́n fi ṣépè fún ah. tí o bá nígbà. ọlọ́mọdé arógun pé ah. ah, ọlọ́mọdé arógun pé kò burú ngbà náà nbọ ní tó bá ti yá kan tó gbọ́dọ̀ pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tàbá ti dédìí iṣẹ́ báyìí ṣíṣe ló yẹ ká ṣe ń wà á lè múra sí iṣẹ́ ṣíṣe lórí ọmọ ní kófọ́láwà ń wà bẹ̀rẹ̀ sí í ṣe ní kíákíákíá ó eh. ti di ṣíṣe nù àmọ́ ọ̀rẹ́ ni bójú bá wa yẹjú kó wọn ọmọ yẹ o. o lè yẹ ọ̀rẹ́ mi ó ti di ìmùlẹ̀ látòun lọ. ó ti di ìmùlẹ̀. bẹ́ẹ̀ ni. Hmm. ìyá wa àlàáfíà ní ṣọ́ọ̀tì fún yín lómi tútù ṣe ti wà ókè. mo ní kí n sọ fún yín ni kẹ́ má lọ máa rò pé ẹ máa subí lálẹ́ yìí o ẹ lè subí lálẹ́ yìí o. Ah. ìyàwó mi kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi tó pọ̀ tó wà hàn adélódé tá a fi ń pè lọ́ba ilẹ̀kẹ̀ hmm, ló wọ̀ la fi ń pè ní joyè ẹ wò ó ẹ ẹ̀ṣẹ̀ mi o níwájú ọlọ́run àti ènìyàn ẹ ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n ẹ kẹ́ ti mọ̀ pé tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò ilé ti tó lọ nìyẹn so ẹ má ì tí màá máa tú gbogbo àwọn ọjà kárì wọ̀nyí bíi kẹ́ ẹ tètè ṣa gbogbo àwọn àkísà yín jọ ní kémi kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́. èmi alákìsà mi ò pè yín alákìsà o mo ní ká ṣe àwọn àkísà yín jọ ní ọ̀tẹ́ wálẹ̀ tó bá ń jọ mọ́ alákísà létí yín alákísà náà nìyí náà nìyẹn kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́n fà. ẹ wo ah. two thousand eight hundred máa gbé yín débi òun náà ló ń gbé yín padà ọlọ́run ti bá yín ṣe three thousand ilé two hundred tó kù ẹ máa fi ràn kan ní mọ́tò bó ṣe bó ṣe chinchin kẹrù mi sí. ẹ má pẹ́ ń bí o ajá wa máa gun staircase tó bá wá pa yín bí ẹ̀ nípa adídélé o. ajá ọmọ ìwọ àti ọkọ rẹ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ah. ọ̀run ṣí nítorí mi. ọ̀run. wọ́n mọ̀ wọ́n mọ̀ pé o ò ní lọ lórí ọ̀lọ́ràn gbọ́ bí bá sì ka ọmọbẹ̀ nílùú òní tó wíwọ́ fún ọ. Ah. ẹnlẹ ìmọ̀ pẹ́yìn ẹ̀pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn díẹ̀ òrùn yìí náà pọ̀ ẹ̀lẹ́ ẹ̀ ọ wà ní ẹ dákun ẹ wá ẹ̀yìn mo fẹ́ bá yín sọ̀rọ̀ kẹ́ni ẹ ó ṣeé ṣe kí n gbà yín lákòókò díẹ̀. ó dẹ̀ wá rẹ̀ mí sí ṣáà lè sọ létà rẹ̀. ẹ mo mọ̀ pọ̀ rẹ̀ yín àmọ́ n ní pẹ́ bẹ́lẹ́njánẹ̀ ni wọ́n sáré ṣe pápápá ẹ wò ó ń tọ́ da jù láyè ni kéèyàn ọ̀dà ọlọ́run wá ṣe ẹ̀dá eléyìí tó tán rẹwà jù ni kéèyàn rẹwà ọlọ́run wá bá ń ṣe ẹrẹwà lọ́mọ èyí tó wá ṣe pàtàkì ń bẹ̀ ni kéèyàn ó jẹ́ ní pàtàkì láyé ọlọ́run wá ṣe yín pàtàkì wọ́n bí yín dáadáa ẹ̀yin náà tún tanra yín bí ẹrẹwà lóbìn ẹ rí bẹ́ẹ̀ tí wàá dà yìí kò ní sẹ́ni tí ó fẹ́ ta yín nà báwo ni ọba ti dàn tó kémi àti yín kájọ máa ṣe ọdún káyókáyó ńlé wa kájọ máa sọ ọdún jákà kákanjọ máa sọ ọdún léyà bàbára bẹ̀ ni pé kẹ́ ẹ máa jẹ́ kọ̀ mí kájọ yí wọnú ara wa kọ́lá wọ́n wá jọ́lá ìwọ́lá kẹ́ ẹ máa jẹ́ pín sísí bàbá bàbá jíde. Hm? Hm? ní ẹ̀yìn àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje ní orí òkè tí ọlọ́run yàn fún yín tí a sì dúpẹ́ wípé olúwa ti fún wa gbà mo fẹ́ kí ẹ tẹ́tí sí ìkìlọ̀ yìí ṣe rí ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ dọ ẹnu ìfẹ́kọ̀yín òun ni ọlọ́run yàn fún mi o mo tún rìpíìtì ẹ ẹnikẹ́ni tó bá da ẹnu ìfẹ́kọ̀yín tó jóun là kọ́kọ́ ọdún ẹ̀ ní ibùjókòó ayọ̀ yín wà o ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ ṣí ẹsẹ̀ gbé ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi wàhálà àti ìlàkàkà yín ọlọ́run ìjẹ́ ọjà sásán mo sì fẹ́ kí ẹ mọ̀ wípé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ ìbùkún wà fún ẹni tí a fi rán tó jí iṣẹ́ ìgbọràn ó sàn jẹ̀bọ ríro Jésù àwa pẹ̀lú wa. ẹ fẹ́ fẹ́ mi. ẹ mo fẹ́ fẹ́ yín àmọ́ èmi náà kọ́ mo fẹ́ fẹ́ yín mo fẹ́ fẹ́ yín fún ọmọ bíbí inú mi kan ṣoṣo tí mo bí ni. Farayọlá ṣé kí n má tọ̀ ẹ́ sórí dáàdì mi tó ń wò yẹn kò sí ọjọ́ kan tí mo bá bàbá mi sọ pé mo fẹ́ márì wọn kì í fọwọ́ sí rárá wọ́n máa ń jẹ́ kí n máa mọ̀ pé kò ì tó àsìkò kò ì tó àsìkò so I read the very first date tí mo rí yẹ ni mo ti láìkẹ́ àmọ́ <laughs> mi ò ní confidence láti ẹ̀ ti wá bá ẹ sọ ni bó dẹ̀ ṣe ń wò mí èmi náà ti díù láti má rí but n ò tí ì rí ẹni tó wù mí and I must confess I like you so much ó dẹ̀ wù mí kí n fi ẹ́ ṣàyà inú mi dẹ̀ máa dùn tí o bá lè jẹ́ ìyàwó mi please please. sure <laughs> thank you so much mo ní wọn mi gan máa dùn sí lọ́wọ́ láti gbọ́ pé èmi àti ẹ <laughs> ló máa jẹ́ ìyàwó so mo ní ká máa láti rà àṣebẹ́kún pẹ́ dalẹ́kun dandan la ó fayọ̀ ká àṣebẹ́kún pẹ́ dalẹ́kun ayọ̀ ń bọ̀ lówùú.

bá ṣe wá lóore o a ò lè pa á mọ́ra. I miss you baby I miss you so much darling. ọ̀rẹ́ mi <laughs> eh? ṣé wọ̀rẹ́. èmi ah! ni o. olúwa ò ṣe olúwa ah! ọlọ́run máa ṣe òun. Eh, eh. hmm. Hello, baby. <laughs> Oh, yes, mommy. <laughs> ọ̀rẹ́ yìí fọ́ nìkan. ọ̀rẹ́ mi èmi nínú mi dùdù ní gbogbo àgbáyé lẹ́nu in fact tí anybody bá gẹ̀ṣẹ̀ nínú mi kò lè kọsẹ̀ rárá nítorí pé nílòjú ayọ̀ mi ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó ti là kọjá nílé ayé yìí hmm. kò ṣe é fẹ̀nà sọ̀tàn at the end of the day ọlọ́run wá padà dùn mí ah, nínú. ọlọ́run dùn mí nínú. Ah, ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run máa ṣe o. ọlọ́run ṣe ọlọ́run ṣe. Eh, hmm. at last. yes kẹ. táwọn wá ẹ̀jẹ̀ tó yọ lọ́run dájú nǹkan. dájú sì wà lọ́hùn-ún tí ò bá ń ṣòwò tó ń tẹnu pé ògbúdọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ògbúdọ̀ ọ̀rọ̀ rẹ̀ ah, ni àti ẹ̀ àti wálé báyìí. Eh, wo ọ̀rẹ́ mi ó yẹ ká tiẹ̀ ti padà gan but mo ṣàṣọ pé no èmi ò lọ sí anywhere tí mo bá rí ọ̀rẹ́ mi because ah ẹnì kejì mi ni bó ṣe wà yìí mo ti <laughs> miss ẹ̀ gan. <laughs> ṣẹ̀rí bó ṣe wà yìí kò kí ṣọ̀rẹ́ mi hmm. in fact atutu jí ọmọ ìyá lọ <laughs> ẹnì kejì mi ni bó ṣe wà. no, náà mo ṣe rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀. in fact kò tiẹ̀ tó wá ń ṣe ẹnì kejì mi ẹ̀yà ara mi òun ni bó ṣe wà yìí olúwa ṣe. ẹ wá ẹ wá ẹ wá ẹ wo ọmọ mi àìsàn wo mi. ṣe ṣá wa òkè. ẹ wo tí n bá wà òkè tẹ́lẹ̀ mo ti wà òkè báyìí. ọ̀rẹ́ mi kí nìkan tó fẹ́ jẹ. anything anything tó bá sọ wọlé báyìí máa jẹun o mo ti miss oúnjẹ. olúwa mo dúpẹ́ o olúwa ṣe mí lọ́ọ́. lágbèjọ́ àjọ ṣe rí lórí òun arìnrìnàjò la wàhálà yìí ó fẹ́ fi kìkì pa mi. nínú ìrìnàjò ayé ìwọ ń sáré ọ̀run ṣí nítorí mi ọ̀run ṣí nítorí ayé mi wá. àjò mi dọ̀wọ́ rẹ o bàbá aṣọ mi. mo ń gbàdúrà sí ọ jọ̀wọ́ gbàdúrà mi. ọmọ kìnìún wọn á mọ̀ ṣaláì ní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n ẹni tó bá gbójúlé ọ kì í ó jogun òfò. wá. ṣọkàn mi àárẹ̀ ìṣọkàn mi ẹ̀yin ọ̀run.